الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية التاسعة بعد المئة أعوذ بالله من الشيطان الرجيم يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب لن باتي الله tó ti ṣàlàyé fún wa nípa àwọn ọlọ́kan ọ̀jọ̀kan àdájọ́ èyí tó ní í ṣe pẹ̀lú ntọ́tọ́ láti jẹ àti èyí tí ò tọ́ láti jẹ èyí tí kò tọ́ láti mu àti ìtaràn lórí apá kan. nínú àwọn ètò já sí ọ̀ràn gẹ́gẹ́ bí ẹni tó lẹ́yìn ìgbà tó ti gbé ihram abẹ́ni tó ṣọdẹ ní ààyè àbọ̀wọ̀ tó lọ́wọ́ bá tún ṣàlàyé fún wa nípa bó ti ṣe yẹ kọ́rò táwa sì wá jẹ́ni tí yóò gbé dúkìá rẹ̀ lé lọ́wọ́ lásìkò tó ń pọkà kú lọ́wọ́ yìí àti àwọn ètò ẹ̀ka mójútó nínú ọ̀nà tá a gbà mú kí àwọn tó bá gbé dúkìá ẹni tó ṣaláìsí yìí fún. kí wọ́n sòótọ́ kí wọ́n má ṣe gbogbo eléyìí ọlọ́run bá wa fẹ́ sọ fún wa nípa apá kan nínú tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ ńlá ni àti ẹ̀rù tí ń bẹ nínú ọjọ́ yìí ó máa fi ń ṣèkìlọ̀ ṣèbẹ̀rù fún wa lọ́pọ̀lọpọ̀ nínú alukur'an àti bó ti ṣe wá nínú sunna anabi muhammed sallallahu alayhi wa sallam a máa rí lọ́pọ̀lọpọ̀ pé ẹni tó bá lọ́wọ́ bá gbọ́ o yìí èyí jẹ́ gbọ́ lọ́wọ́ èyí tó ń tọ́ka sí wípé ọjọ́ kẹyìn ọjọ́ tó bani lẹ́rù gan ni síbá ti máa pípé ọjọ́ méjì péré iná lọ́jọ́ ilé ayé yìí àtọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù ọjọ́ méjì péré ilé ayé wa táwọn á ń bí kò sí bí ọjọ́ tọ́nà ń bù fún kálukú bí ó ti ṣe pọ̀ tó jẹ́ pé ìṣirò ọjọ́ kò sì sí mílálá kan ṣe ròkè tó tí ò ní padà fàbọ̀ sílẹ̀ kò sí òkúta aṣọ tó lo òkè títí tí ò ní padà bọ́ sílẹ̀ ọjọ́ yìí ọ̀tàn tí kálukú yóò tán pẹ̀lú bí àkọọ́lẹ̀ tí ẹ bá ti ṣe rí. ọ̀nbẹ nínú wa àwọn tó ṣe pé tí wọn ò ní pẹ́kùn ní jìnnà tí ó fi tán tí wọn bá kàn ti délé ayé yìí tí wọn ra tẹ́gùn lé ayé yìí àwọn ń lọ nù. ó sì ń bẹ nínú wa àwọn tó ṣe pé káwọn ò tiẹ̀ tó rí atẹ́gùn lé ayé làwọn ò ti lọ. àwọn tí àwọn ará tẹ́gùn lé ayé tó tójọ́ méjì mẹ́ta kò sí bí ó ti ṣe pọ̀ tó sẹ́ aláwa náà ń lọ lọ́jọ́ kan ni. ليدوا للموت وابنوا للخراب فكلكم يسير إلى التباب أما بما فكوا أما قيل جو أما قالوا رسلسي كل بعد لقع gbogbo yín pátápátá náà lè padà kú kullu nafsin dha'iqatul maut وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور gbogbo ẹ̀mí pátá ni wọ́n tọ́kù o àti pé ibi tẹ ti rí ẹ̀san sẹ́tẹ̀ gbélé ayé gbà ona ni ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù ọlọ́run nítorí gbogbo ẹni tá a bá gbé jìnnà síná tá a wá sí sáré jánà onítọ̀hún ló jèrè ìsẹ̀mí ilé ayé kò jẹ́ pé ìbá sẹ̀rù ẹ̀tàn ti ṣe wá rí tó ń jọjọ́ yẹn ìjọba kejì òun náà ni wọ́n ṣe ń pè ní yawmul akhir al-yawmul akhir ọjọ́ ìgbẹ̀yìn ọjọ́ ọgbẹ̀yìn kò sí mẹ́yìn ojúṣe wà nílé ayé yìí tí ò ní padà lọ oníkálukú ọ̀fẹ́ lọ ṣùgbọ́n oníkálukú náà ní ọ̀lọ́ torí ẹnìkan kú kìí ṣe tí wọn máa fi yí ọyàn kọlọ mú un ń wọn náà ẹni tí èèyàn kú tí ń rẹ́rìn tó sì ń sojú àwọn èèyàn tó bẹ̀rẹ̀ kún mùnáfìkì ọ̀nà bẹ̀rẹ̀ ọ̀nà kú palẹ̀ mọ́ tiẹ̀ al-maut ẹ má ṣe gbàgbé ìrántí olùwò olùwò àwọn adùn òun máa wó gbogbo adùn ẹ máa wó lulẹ̀ ni òun náà ni ikú fèèyàn gbọ́dọ̀ gbàgbé rẹ̀ ilé ayé yìí dùn gan ó dùn má gbogbo ẹni tó wà nù ẹ tó fi dórí ẹni tí ò rí jẹ nù ẹ kò sẹ́ni tó fẹ́ lọ ṣùgbọ́n àlọ náà ni. ọlọ́wọ́n bá wá ń sọ apá kan nínú tí ó ṣẹlẹ̀ níjọ̀gbìn alkiyama yìí fún wa àwa sì ti mà pé gbàgbọ́ ń bọ̀ rukunan min arkanil iman orígun kan ni nínú orígun gbàgbọ́ òdodo èèyàn ò lè jẹ́ múmìnì tí ní sí kò ní í ṣe pẹ̀lú péjọ òun kọ́rọ́ lọ́n mọlùkìyà náà. ye yas'alunaka ayyana yawm ayyana yawm al-qiyamah yas'alunaka 'ani as-sa'ah qul innama 'ilmuha 'inda Allah wa ma yudrika la'alla as-sa'ata takunu qariba. ṣùgbọ́n tá a mọ̀ ní pé. àlùjánnà wọn ni kò jìnnà sí wa bẹ́ẹ̀ náà ní iná sheikhul islam muhammad ibn abdul wahab rahmatulahi alayhi ó ní ó dájú wípé àlùjánnà súnmọ́ oníkálukú wa ó ju okùn ẹsẹ̀ bàtà rẹ̀ lọ iná oníkálukú sì súnmọ́ ó ju okùn bàtà rẹ̀ lọ nítorí pé àti mà. bọ́ọ̀mù àlùjánnà ni ọ́ bọ́ọ̀mù aná ni ọ́ ikú náà lásán nítorí ẹ̀ làwọn olùmọ̀ọ́ sọ pé bó ṣe wá náà kan àmọ́ kìí ṣe pẹ̀lú gbólóhùn yìí pé màmáta faqad qamat ẹni tó bá ti kú àlùkìyàmà tí ẹ ti bẹ̀rẹ̀ nítorí ẹ̀ sí kótó wa kan الكبرى قال يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب ولن يجب عند القيامة ọjọ́ tí ọlọ́run ọba yóò kó àwọn àránṣẹ́ rẹ̀ jọ látòrí ànábì nùhà tó fi dórí ànábì wa muhammed aleyhimu salatu wa salam ọlọ́run ọba ọmọ wa sọ fún àwọn àránṣẹ́ yìí àwọn àránṣẹ́ tá a fi sẹ́ran tá a rán wọn oníkálukú sáwọn èèyàn wọn oníkálukú sáwọn àjọ tiẹ̀ pé kó pè wọ́n wá sídìí kájọ́sìn fọ́lọ́n báwọn aránṣẹ́ ti ṣe pọ̀ tó iṣẹ́ kan náà ni wọ́n wá jẹ́ fáyé bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run kálukú ṣe wa laqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut àti gbé òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde nínú ọjọ́ kọ̀ọ̀kan iṣẹ́ tá a ní kí wọ́n máa jẹ́ fún wa òun náà ní kí wọ́n máa jọ́sìn fọ́lọ́n lónìkan ó sì jìnnà sí jíjọ́sìn fún gbogbo nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ a jẹ́ pé gbogbo nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ tí wọ́n ń jọ́sìn fún orúkọ rẹ̀ ní ọ̀tọ̀gòtòsà iṣẹ́ tí gbogbo òjíṣẹ́ ọlọ́run tó ajẹ́ nù. kò sẹ́nìkan nínú wa tọ́wọ́ ajíṣẹ́ pé èmi ni kẹ́ ẹ máa bọ èmi ni sìn lẹ́yìn kò sì sẹ́nìkan nínú wa tọ́wọ́ sẹ ipò nǹkan lọ́lọ́run a'udhu billah kò sẹ́nìkan nínú wa tó sọ àwọn àti tó nínú wa ẹni tí ó wà al táwọn ẹni tí wọ́n wà tí wọn máa bẹ láàrin èèyàn mẹ́ta sẹ́yìn mẹ́wàá àwọn èèyàn tó gbọ́ tó gbà sóun lẹ́nu nù ó sì ń bẹ nínú wa ànàbíyù wa ma'ahu ar-rajulu aw ar-rajulani ànábì tó ṣe pé ọkùnrin kan àbọ̀kùnrin méjì ńlọgbọ́rọ̀ tiẹ̀ àwọn ni ó tẹ̀lé wan-nabiyyu wa laysa ma'ahu ahad á sì rán míì. tẹnìkan kan ò tẹ̀lé ó pèpèpè ẹnìkan kan ò gbọ́ wọn ò gbà tọ́ òun ló ríra náà ni ó sì wà tó bá dijọ́ gbẹ̀ndà nínú wọn láti ti rán ànábì tó ṣe é pé àwọn èèyàn tó àwọn èèyàn tó gbà bíi Musa ọmọ Imran aleyhi salam nínú wọn tó ṣe yí pé òun gan-an ló pọ̀ jù lẹ́ni tó gbọ́rọ̀ sí lẹ́nu lẹ́ni tó tẹ̀lé lánàá rẹ̀ táwọn èèyàn rẹ̀ tí wọ́n lọ jantirẹrẹ ìyẹn ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àwọn ànábì ọlọ́run ọba wa yóò kó wọn jọ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ṣé ọlọ́run ọmọ ẹbí kálukú lérè tani ó jẹ́rìí fún ọ gẹ́gẹ́ sọ wọn sọ hẹ́n lẹ́yìn imam al-bukhari wọn là nàbí wa nuha aleyhi salam ọlọ́wọ́ bó ni ojúṣe àbó ojúṣe yóò ní wọ́n ọlọ́wọ́ mo kúkú jíṣẹ́ tani ọ̀wọ́ àjẹrí fún ọ pé ojúṣe ọlọ́wọ́ bá ti mà yóò tún máa béèrè torí pé nǹkan kan ọ̀pá má sí ṣùgbọ́n ń béèrè kó lè bá a hàn sí yín báwọn èèyàn tó sóríire wọn ti ṣe lẹ́tọ̀ọ́ sóríire báwọn èèyàn tó sórí ibú bí wọn ti ṣe lẹ́tọ̀ọ́ sórí ibú anabi inú ha oníta ni ọba tún jẹ́rìí fún ṣé báwọn èèyàn náà ni àwọn èèyàn rẹ̀ wọ́n ní ẹ́ tálẹ́ pé Nuh alayhi salam wọ́n ní àgbókọrin la hawla wala quwwata nine hundred and fifty years. اعبدوا الله ما لكم من إله غيره ẹ سلام sin lọ́n ẹ lóluwà mí

kò ní yà pé ókè ńtọ́tọ́ sí wọn ẹ dákun ẹ máa gbà wọn sùn. àdúrà ọdún tá ní ṣe láàrin yẹn wá lẹ̀ tí ẹ̀ má. wà nàbí nù hàn lọ gbọ́ irun ta ló tún kù tí ọ. Muhammad ẹ dákun láti bọ́ síbò láti bọ́ síbò rí ìbá wa náà níjọ sọlọ sallallahu alaihi wasallam ṣe é máa rí àmọ́ o àrírí àmọ́ àmọ́ agbọ́ nípa rẹ̀ kọ́dà nítorí sọ súrà kan kalẹ̀ nínú alukur'an pẹ̀lú orúkọ rẹ̀ lórí gbogbo àmọ́ súrà yẹn suratu Nuh alayhi salam torí ẹ̀ ọlọ́run sọ pé àwọn èèyàn ànábì ọmọ wọn rí ni àbí wọn rí ọ ẹ eh, wọ́n jẹ́rìí fún mi àwọn bá jẹ́rìí pé bẹ́ẹ̀ ni nuhanu ọlọ́run rán sáwọn èèyàn rẹ̀ ó pè wọ́n lọ sí di ọ̀rọ̀bùdùlọ́ màálẹ́kùn min ilahin ghayr ọlọ́run bá nìkan ni ẹ máa sìn torí pé ẹ lólúwa mi ìtọ́tọ́ láti sìn jù lọ ah, sẹ́yìn rírí ni ẹ rírí ni àárírí ah, àmọ́ àmọ́ torí pé wọn náà lọ sọ súrà kalẹ̀ nínú alukur'an tó sọ fún wa nípa rẹ̀ inna arsalna nuhan ila qawmihi an anzir qawmaka. من قبل أن يأتيهم عذاب أليم أستون ريبوت نزيزك قال يا قومي إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون وما ذاتك أما كي ولا بانكما ومن أصدق من الله حديثا والسنة ترى رجل دوتو تجوالون فنبي نواه سيري الحمد لله فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا ومو الروا فنبي كان نجاري àwọn àwọn jẹ́ anabi nuhu hantama ìjọ anabi sallallahu alayhi wa sallam ìní ọ̀sọ̀ pé kò rí bẹ́ẹ̀ òdodo ni nuha ó sì jì sí ọlọ́ tó ọlọ́run wa kó àwọn anabi náà jọ wọ́n máa bi wọ́n léèrè ọlọ́run ọba tó ti mà kó tó bíyàn Asakasa ìlàsà yorùbá tí a máa pé ọ̀mọ̀ràn bí ní ọ̀yọ́ asakasa nù nítorí pé ọlọ́run ọba ni ọba tí ó ma nǹkan tí tún máa nípa rẹ̀ mo rò pé wa ẹnì kan ò sì tó bọ́lọ́run ọba jẹ́ ìròyìn torí ẹ̀ má bàa wọn dá àṣàkáṣà hàn o bọ́mọ̀ràn ọ̀mọ̀ràn bí ní ọ̀yọ́ ẹlòmíì bí ní bí ni. ọlọ́run ọba ọlọ́ba tó nímọ̀ nípa gbogbo nǹkan tí sì tún máa ṣèbéèrè nípa gbogbo nǹkan. torí pé ọlọ́run ọba ẹnìkan kì í bí òun léèrè àmọ́ àwa ẹni tá a bí léèrè làwa kí lọ́lọ́run tún bí wá léèrè sí lápẹ̀jùwe ṣé bó ti mà mo rò pé wa ó ti mà yóò sì tún bí wá léèrè ẹnìkan sì sọ pé ah why nígbà tó ti mọ ìwọ náà ẹ eh? ìwọ gẹ́gẹ́ bíi tán ọlọ́ni فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين ọlọ́ni mo búra ìpè àwọn ní tá a rán àwọn aránṣẹ́ wá sí àbí wọn léèrè ẹ̀rọ ẹ̀ṣẹ̀ ń bí àwọn yàn nábì nù hà. bẹ́ẹ̀ wọ́n bí àwọn èèyàn Ibrahim bẹ́ẹ̀ wọ́n bí àwọn èèyàn Musa àwọn èèyàn Isa àwọn èèyàn nábì Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn nábì yòókù wọ́n bí àwọn èèyàn wọn léèrè kí ni wọ́n bí wọn sanabi wa jíṣẹ́ fún yín pẹ̀sẹ̀ rí nuha ọ̀rọ̀ tí nuha nù ọlọ́run ó tún wá bí àwọn ànábì náà léèrè ìbéèrè ọlọ́run tó sọ fọwọ́ rọ́bìkà lọ́nà sẹ́lẹ̀nàhùn ẹ̀jùmáyìn ẹ̀mẹ́kẹ́nu yàmẹ́lò mo fi olúwa ẹlẹ́dàá rẹ̀ búra ìrẹ́ anábì muhammed sallallahu alayhi wa sallam wípé a ó bi gbogbo wọn léèrè àtàwọn aránṣẹ́ àti ẹni tá a rán wọn sí á wọn nípa tí wọ́n gbélé ayé ṣe kò sí ìtọ́pamọ́ sọ́lọ̀ kò sí ìtọ́pamọ́ sọ́lọ̀ ní ìsìn tó bá ní. ọ̀dà nkwẹ́rì ẹ̀rí pé ẹ̀rú ọmọ bàyàn ẹ̀rú ọmọ bàyàn kọ́ mọ́jà pé gbogbo ní tẹ̀yẹ̀ ṣe ńlọ́hàn sí wọn. àmọ́ tí wọ́n bá wá ń ka allegation ọpẹ́ ní fọlọ́n pé wọn ò lè ka ti ń rẹ ọlọ́run lọ́ọ́ máa ti ń bẹ rẹ wọn ò máa tó ṣe níṣẹ́ ọlọ́run lọ́ọ́ máa gbogbo ètò ṣe níṣẹ́. àsìkò tó bá bẹ̀rẹ̀ sí ní calculation fún ọ nílé ayé ń bí kò ṣe báyìí kò ṣe báyìí kò ṣe báyìí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tó ń calculation yẹn fún inú rẹ̀ ọmọ àdùn alhamdulilah ọ̀wé tí wọ́n mọ̀ kò burú àbí bẹ́ẹ̀ kọ́ ni pé kò burú ah tó bá yẹ kí wọ́n lọ mọ èyí tí mo ṣe ń jò tó bá jẹ́ kí wọ́n lọ mọ eh! so ọ̀wé tí wọ́n tún wá mọ̀ náà yọba ni i'm not guilty o ò gílítì yóò lóun ò gílítì kí ló dé gbogbo ètò ọ̀sẹ̀ yìí ń kọ́ pé ọ̀nà wọn parọ́ ẹ̀ mọ́ ni àwọn bàbá ńlá sì ń bẹ lórí ẹnu ẹ̀sẹ̀ tó dá tọ́lọ̀ ní kọ́ hàn síbẹ̀ níjọ́ gbé ní àlùkìyà lọ́dọ̀ ọba rínú ròde almuhaimi náà ni wọ́n sọ pé wọ́n á máa gbé ìwé kálukú fún un má lè hadha alkitab la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha wa wajadu ma amilu hadira wọ́n ní ìwé abàmì wo leléyìí o ìwé abàmì wo leléyìí o torí pé àwọn èèyàn àkíní tani ọmọ rọpa tí ì bá ṣe pé kódà kódà ni irọ́ ọ̀sẹ̀sẹ̀ nídìí kọ́ lọ kọ́ pé bó wọn máa pa kálukú ọba fẹ́ parọ́ ńjọ́ gbẹ́ndé alùpàá ní ìwé wo lẹ gbé fún mi o ẹ ṣàṣìṣe o ṣùgbọ́n kálukú kéènì ìwé kálukú yọ ọkọ lọ́rùn ni kò síbi tó fẹ́ ságbà ìyá àwọn àwọn pé irú ìwé wo lélẹ́yìí nítorí tọ́lọ́ àti kékeré àti nílá kò fi kánlẹ̀ ẹgbẹ̀rún àpò tó jí ọ̀sán èpo ẹ̀pà tó jí kó ó tún sọ èpo ẹ̀pà nígbà kò sí panu ẹ̀ bẹ́ẹ̀ ni àlọ́jálè ìyá ọmọ àwọn pé ibo láwọn agbègbà lónìí tọ́ ọlọ́run á máa bí àwọn ànábì lè ọlọ́run ti máa ó wọ́n ní mẹ́ẹ́dẹ́ òjèlè tán kí làwọn ẹni tá a rán yín sí kí ni wọ́n fi dá yín lóhùn lórí iṣẹ́ tá a rán yín sí wọn. ẹ gbọ́ béèrè ìyẹn ni pé kí ni wọ́n fi dá yín lóhùn gbà tẹ́ jíṣẹ́ wa fún wa. ọlọ́run ọba ó ń bi wọ́n léèrè pé bóun wọ́n ti ṣe dá yín lò ńgbà tí ẹ jíṣẹ́ wá fún wọn ó túmọ̀ sí pé ẹ jíṣẹ́ ṣùgbọ́n bóun wọ́n ṣe dá yín lò sẹ́mu pé ìbéèrè yìí ọ̀ka màmá kí ṣe pé ṣe ẹ jíṣẹ́ báwo wọ́n ṣe dá yín lò ẹ ṣàlàyé ṣé wọ́n gbọ́ wọ́n gbà ni tí wọ́n bá sì gbọ́ tí wọ́n gbà mélòó ni pàṣẹ́ntéèjì àwọn tó gbọ́ tó gbà sáwọn ẹni tó kọ̀ tí wọ́n gbà. tọ́ọ̀ àwọn ànábì ọ̀rọ̀ yóò bá wọn lójijì. قالوا لا علم لنا wọ́n ní wọ́n lọ́run àmà àmà ti wí àmà ti sọ wọ́n lọ́run náà ti ma àwọn ọmọ kí la mà yàtọ̀ sí ti wọ́n lọ́run ọba ti mà jù wá lọ. eléyìí ni tafsir abdullahi bin abbas eléyìí lọ́dọ̀ gbajù àwọn tafsir kan àtọ́ ni la ilma lana nígbà tí wàhálà gbẹ̀ndà kìámà pọ̀ àwọn anábì ọ̀mọ táwọn lè sọ ìdààmú ìpọ̀ débi kẹ́ ah ah màmá tí wọ́n dáhùn sí wọn dáhùn ní ah màmá tafsir kanu àwọn màmá apá kan náà àwọn mufassirun sọ pé. ìgbésẹ̀ kanu nínú ìgbésẹ̀ gbẹ̀ndẹ̀ alùkìyàmà àwọn anabi ó tún padà bọ́ sínú ìgbésẹ̀ míì tí wọ́n ti lè dáhùn. ṣùgbọ́n ìtọ́dọ́gba òun náà ni èyí tó wá látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu anhu wọ́n la lana. wọ́n ní wọ́n lọ ìwọ ọba tó ga ìwọ ọba tó gbangban kí ló mọ̀ nípa èsì ìbéèrè tó gbi wáyé tọ́tayọ ọ̀mà tó ṣe é pè wọ́n lọ mọ̀ nípa rẹ̀ jù wá lọ kí ló mọ̀ nípa èsì ìbéèrè tó gbi wáyé tọ́tayọ ọ̀mà tó ṣe pé ọmọ nípa rẹ̀ jù wá lọ bí wọ́n ṣe dá wa lóhùn ọmọ jù wá lọ níta sì mà kò ju ọwọ́ ìta rí tọ́sẹ̀lẹ̀ wọn ju wa lọ pé wọ́n gbọ́ wọ́n gbà ẹni tó gbà ọ̀pọ̀lọ títí wọ́n tiẹ̀ gbọ́ wọn ò gbà rárá ni ìyẹn ni pé àwọn máa ń kankan tá a lè fọ̀ lésì lórí ìbéèrè tó bí wáyìí tọ́ta ẹyọ tí wọ́n ọlọ́run ọba mọ̀ nípa rẹ̀ jù wá lọ. eléyìí ni ètò ọdọ́gba nínú tẹ̀síìrì àyà yìí. ìnnàkà ń. ta'allamul ghuyub kò sẹ́ni jẹ́ bẹ́ẹ̀ ṣebí wọ́n lọ́ba tó ṣe pé onímọ̀ nípa àwọn nǹkan tó pamọ́ tí ò sí nǹkan kan tó pamọ́ sí ọ ìdí nìyí tá a sọ pé àmọ́ nǹkan kan lẹ́sì ìbéèrè tó bí wá tó tayọ tí wọ́n mọ̀ nípa rẹ̀ jù wá lọ. al-Imam sọ ọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n ti sọ̀rọ̀ míì táwọn olùmọ̀ sọ eléyìí sì ni ọ̀rọ̀ tó rẹwà jù eléyìí ń tọ́ka sí pé àwọn anábì ọlọ́run ẹni tó lẹ́kọ̀ọ́ sí èsì ìbéèrè eléyìí tí ọlọ́run ọba tó ga tó gbangba tó bi wọn léèrè èyí tó túmọ̀ sí pé àwọn kankan o lẹ́gbẹ̀ẹ́ mọ̀ ọlọ́run tó kárí gbogbo nǹkan tó ṣe pé lára gbogbo nǹkan tí màá rẹ kárí náà ni ìmọ̀ èsì ìbéèrè tó gbé wá ṣé bó ti máa torí rẹ̀ àwa bó tilẹ̀ jẹ́ pèsè tó ọ̀ràn wa ń gbà tá a jẹ́ àwọn èèyàn tó ọ̀ràn wa sí wọ́n gbọ́ wọ́n gbà a sì mọ àwọn ẹni tó gbọ́ tí wọ́n gbà ìwọ ọlọ́run máa jù wá lọ nínú àwọn ẹni táwa táwa ń pé wọ́n gbọ́ wọ́n gbà ń ṣebí ń tọ́hàn sí wa nu ìwọ ọlọ́run sì máa ti ń bẹnu kálukú ẹni tí ń ṣe bọ́ ọrọ́wọ́ mi ò rí nù mi èmi àbọ̀ sẹ́gbẹ́ tẹ̀yìn sí ẹ̀ kí nígbà tí olóṣèlú kan bá wà nísìn tí wọ́n pé ó pín sẹ̀mú vita yóò tún fòróró kùn bí mọ̀nà síbẹ̀ tó sọ́wù nítorí àwẹ̀ táwọn èèyàn ń gbà wọn á ní kí wọ́n pàdé ní stadium àtẹni tí ń ṣẹgbẹ́ ọlọ́pẹ àtẹni tí ń ṣẹgbẹ́ ẹlẹ́ja gbogbo wọn ni wọ́n jọ sọ pé ẹgbẹ́ alábùradà làwọn jọ ń ṣe torí kíni kí ire tí wọ́n fẹ́ pín ó lè bá àti àwọn náà lọ́wọ́ wọ́n mọ̀ á ṣe ẹgbẹ́ wa lẹ́wà abẹ́gbẹ́ wa kọ́ ẹgbẹ́ yín ni ẹgbẹ́ wa lẹ́wà abẹ́gbẹ́ wa kọ́ ẹgbẹ́ yín ni ẹnìkan máa sọ pé bọ́ ọrọ́wọ́ mi ò rínú mi ẹgbẹ́ mi mọ̀ wá ẹ̀sà ti pín tẹ́ fẹ́ pín kárí gbà ká lọ lé bẹ́ẹ̀ náà làwọn èèyàn pípọ̀ wà táwọn á rò pé wọ́n gbọ́ wọ́n gbà ojú ayé ni wọ́n ń ṣe inú rẹ̀ kọ̀gbọ́kọ̀gbà bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọlẹ́yìn àwọn ànábì kọ̀ọ̀kan mùnásìkì ọ̀wà ń bẹ̀ náà ẹni tí ó máa sọ. So, wọn ò tí ì bí léèrè o are you loyal loyal sir kò sì wà loyal irú wọn pọ̀ tó gbogbo wọn náà àwọn òpè wọn gbọ́ wọn gbà wọ Ọlọ́run tó mọ̀ wọn dénú wa ọmọ tí ń bẹ nu kálukú iná nígbà tí Ọlọ́run bá ń tú àṣírí àwọn mùnáfíkì láyé Ànábì sallallahu alaihi wasallam ọlọ́ni ẹ̀rú ń bá wọn ẹ̀rú máa bá wọn gan-an pé káyà ni ọtún máa sọ̀kalẹ̀ tí ó tiẹ̀ kúkú dákọ̀ àwọn. Ah, ah. ó tú àṣírí àwọn pọ̀ èyí tó kú ní ìsìn ló kọ. abẹ́ ẹ̀kọ́ ni tòun àti wọn sọ pé ẹ ọlọ́ni tẹ bá rí wọn o tu'jibuka ajsamu lórí pé gbogbo wọn yíyó dáadáa àwọn ìgbẹ́ tọ́ba sì tún rí wọn ó rí pé. wọ́n dán láwọ̀ wọ́n yìí sá láwọ̀. wa tẹ̀sí qulu tasma' kọ́ ọ̀lẹ́ wọ́n ò sì lè máa sọ̀rọ̀ kọ́ má fẹ́ gbọ́ á wọ́n dá láhùn wọ́n dán tọ́. sọmọ kó ti bẹ̀rẹ̀ sí ní wo àwọn jẹ̀mọ́ pé ẹ́ sọ́ tọ́ so ka ka'annahum khushubun musannada yahsabuna kulla sayhatin alayhim. gbogbo ariwo tó ẹ bá pa wọn rò pa àwọn lẹ́ ń bá wí. pé káì ètò rẹ̀ sì fura ah, káì ibẹ̀ ńlá kọjú sí o ẹni tó wà lọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbà kọ́ mọ́ sí pé mi ní ń bá wí. sẹ́wọ̀n pé ẹni tó bá wo àyà tó lọ́wọ́ bá sọ yóò ti rí i pé ẹ́ làgbàjá ń bẹ nù wọn tàmẹ̀dò náà ń bẹ nù wọn dóòlà náà ń bẹ nù wọn àwọn náà máa ń pẹ́ ẹ́ gbogbooro báwa bá ń dán láwọ̀ ṣé ẹ̀yin sá láwọ̀ ni bàbá sanra séègùn nìkan lẹ́yìn ni gbogbo aláya bá wí jàre àmọ́ lọ́kàn wọn mọ̀ pé a ah, ó mú òǹjọ ẹlòmíì lọ o ọlọ́run tó àṣírí yìí pọ̀ o tọ́ba tuntun láyà mi sọ̀kalẹ̀ pé tó ọmọ àjẹkù kọ́ lọ́lọ́run wàá dá nìsín. Hmm, bẹ́ẹ̀ ni nínú gbogbo àwọn ọmọlẹ́yìn ànábì kọ̀ọ̀kan ẹni tó gbàgbọ́ lójú ayé wà ẹni tí kò dọ́kàn rẹ̀ wọ́n pọ̀ ẹni tó sì jẹ́ pé bó ṣe dọ́kàn rẹ̀ náà ni. ó ń ṣe lójú ayé wọn wà gẹ́gẹ́ bí kò ti se ní ìyàwó torí àwọn anábì gan wọn tún aburú ń tu lásán wọn nìkan o ọmọ wa ibi dánilẹ́kọ̀ọ́ ń gbọ́ tó ń gbogbo wọ́n tún wá ní ó gbé lọ sórí ìta wọn ra àná ní ò sí ni wà torí ọba yọmbi mi tó bá jẹ́ náà lọ wà kọ́mọ́sẹ́yìn òun tó ìdínú tó fi jẹ pé tó bá ní èèyàn mélòó rẹ ti ń gbọrọ sí ọ lẹ́nu ọlọ́lọ́mà hmm, torí tó wá ní lágbájá àti lágbájá àti lágbájá àwọn èèyàn mọ̀ ààrẹ nìké ah! ọkùnrin yóò tó yìí máa bù ní ó tún mú náà sínú pàtó wọn sọ pé. ọlọ́run ìwọ lọ mọ̀ jù lọ torí pé o lè ṣeéṣe bẹ nínú àwọn èèyàn táwa ń pè lọ́mọ lẹ́yìn wa yìí ẹni tó ṣe kójú ayé lásán ni kò gbàgbọ́ ìwọ ló sì mọ̀ nípa gbogbo nǹkan kó o ṣe ń sí wọn tó rí torí yìí máa gbogbo alẹ́gbẹ̀ẹ́ bí ìgbà lásán ta ni صح والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا olódò pátápátá ni gbogbo wọn gbà tí wọn bí wa sáyé Ọlọ́run á sí wa sí wa sí wa ni lọ yóò tún fi wá tí èèyàn kú lọ lùmọ ni no pé lágbájá ó bí ẹni tó ti kú ni tó yẹ kókó tó kú ń ta sọ ẹ wá sọ pé lágbájá ń ta sọ ẹ pé nu <laughs> mo ọjẹ <laughs> ẹni tó ń ta sọ àwọn èèyàn ti gbọ́ ẹ pé ńgbà tí tọ ìmá anta allamul ghuyub ìwọ lọba tó ní máa nípa gbogbo ntọ́pamọ́ níbi ìbáyìí allam sighatul mubalagha nídìí lárúbá fa'al wọn máa ń lò láti tọ́ka sí pé nǹkan yẹn dojú àmì kò túmọ̀ sí pé àwọn èèyàn tá a wá jẹ́ aláìmọ̀kan àwa náà mọ díẹ̀ nínú màkọ̀kọ̀ áà o síkọ́tùl mùbálágà ò túmọ̀ síbẹ̀ wípé ọlọ́run ló mọ̀ jù nípa ntọ́pamọ́ àmọ́ àwa náà mọ̀ díẹ̀díẹ̀ kò túmọ̀ sí báyìí o innaka anta allamul ghuyub dájúdájú ìwà nìkan ló nímọ̀ nípa gbogbo ntọ́pamọ́ àmọ́ àwa àmọ́ nǹkan nípa ntọ́pamọ́ bẹ́ẹ̀ nìkan bá sì sọnù fún ọ kó mọ̀ nípa ntọ́pamọ́ ó pè kọjá di wa. kó jáde wá tásìrì ọba ní tú lọ́sàn gan. àwa ní má wulẹ̀ lọ́jìnà irun mélòó ní bẹ lórí ẹ̀. ẹ tún gbà láyè kọ́kà so eléyìí kìí ṣe nǹkan tó ń wá lọ bí kankan orí rẹ náà a sì lé nìsín ni gbogbo wa wà lẹni tó wà ma ok tí a bá pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa àwọn tani àti tani àti tani wá ti pè wá tí wọn ò lè wọlé ẹ̀rọ ń sì wà lọ́wọ́ rẹ̀ àmọ́ ti pa sẹ́yìn ìwọ náà máa pè wọ́n máa pè á tẹlifóònù tó pè ní ìsìn o láti báyìí o ok ńgbà tàmẹ̀dùn náà ń pè dóòlà irọ́ ni ẹgbà lẹ́nu irọ́ lọ́n pa ó dìgbà tó ọba tàn kó tó máa ti ń lọ la hawla wala quwwata illa billah àmọ́ ntọ́pamọ́ olódò burúkú ni wá nípa ntọ́pamọ́ àṣìbóṣe wa jẹ́ pé lónìí ọ̀pọ̀ èèyàn tí ò máa ntọ́pamọ́ nísìnyí fọpọlọ àwọn èèyàn yòókù ṣeré lórí pé kí wọ́n wá òun ọba àwọn owó ntọ́pamọ́ àwọn lọ́nà kan táwọn lè gbé gbà èyí àwọn èyí òun ọ̀sàrè máa fi à ẹ kìnnìkan làlà fintí ṣẹlẹ̀ hàn wàhálà orí kankan ìrọ̀ lásán ìwọ́ tó wà ní ojú dúdú ẹlòmíì sọ pé àwọn ń àwọn àwọn àràwọ̀ làwọn ń gbà máa wàláhì irọ́ ni ẹni tí ó sì gbá tẹ̀lẹ́wọ́ ni wàláhì irọ́ ni ẹni tí ó sì sọ pé ni wàláhì irọ́ ni. قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله صفوا إلى النبي محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn tí ń bẹ ń sẹ́mà àti ilẹ̀ kò sẹ́ni tó nímọ̀ nípa tó nínú wọn yàtọ̀ sí Allah ẹ̀rọ àwọn ni àsìkò tí ọlọ́run sọ fún wọn pé wọ́n dá bàbá ńlá wa nàbì adam alayhi salam sẹ́mi kínú pé ẹ̀dá ga á àwọn màláíkà ga púpọ̀ wọ́n sì ní mà ọlọ́run alẹ́ wọ́n dá nàbì adam àwọn náà wà try wọ́n ní àkínní ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku dima nítorí wọ́n ma ṣe ìbàjẹ́ tí wọ́n máa tẹ̀jẹ́ lẹ̀ lọ́ fẹ́ dá síbẹ̀ nítorí mọ̀ àwọn àlìjánu wọn ṣèbàjẹ́ lórí ilẹ̀ wọn á wò pé à bóòlù yẹn náà ṣe wá yàtọ̀ sẹ́yìn mọ̀ pé the second chapter tèèyàn àwọn ọ̀mọ́ ń parí ipe nínú wa lára àwọn ànábì nínú wa lára àwọn àránṣẹ́ ọlọ́run nínú wa lára àwọn olùmọ̀ ńláńlá nínú wa lára àwọn ẹni tí ó ṣe rere nínú wa lára àwọn ẹni tí ó tuntun ọmọlàkejì ṣe nínú wa nínú wa nínú wa àwọn ọmọ eléyìí ìbáṣekú wọn nímọ̀ nípa ntọ́pamọ́ sí wọ́n sọ tí wọ́n sọ wọn àní sọ ètò wa súnmọ́ ọlọ́run àni ọ̀dà gbogbo ntẹ̀ ń wò wájú yẹn sókọ rẹ̀ fún wa kò sí ntọ́pamọ́ àwọn ń tọ́ àwọn wájú yẹn sókọ wọn fún wa ṣé àwọn ò nídìí ẹ̀ wọn ò sì máa ń pa rẹ̀ wọn ò sì béèrè ẹ̀ sókọ wọn fún wa tó bá kẹ́yìn bá mọ gbogbo nǹkan ó túmọ̀ sí pé abala kan lẹ́ ń sọ ń pa rẹ̀ ẹ̀ màmí ẹ̀ a àmúkọ wọn la ilma lana illa ma 'allamtana àmọ́ kankan àyàfi tó bá fi mọ̀ wá. tọ́ ya ádámù baba ńlá wa ah iṣẹ́ ńlá baba ńlá wa ṣe radiyallahu àbí ah, alayhi salam sọ ọkọ wọn fún wa nǹkan tó wà wájú wọn nífa àmọ́ ọdẹ ń tọ́ pamọ́ sáwọn nígbà tí wọn ò mọ̀ anábì ádámù sọ ọkọ wọn fún wọn kí ló tún kù kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ nígbà tí ẹlẹ́jọ́ bá ti mẹjọ́ ara rẹ̀ lẹ́bi kò burú ẹ forí kanlẹ̀ fún ádámù ẹ forí kanlẹ̀ fún àfi ṣẹ́tánì ló ń kọ́ ọ sàgbẹ́rù gbọ́nrí ń tẹ́ ẹ mọ ọ̀sẹ̀lẹ̀ sí ó di ìmáàmù àgbà fún gbogbo olórí ibú pátá gbáà ó sì gba gbogbo òdodo gbogbo rawọ̀. nínú ká sórí ibu ah, ọlọ́mọdé agbọ́nà rẹ̀. ẹ wo àwọn màláíkà àwọn àlìjẹnu àwọn àlìjẹnu àwọn ẹ̀dá kan túnù ní àwọn ẹ̀dá tó lọ́nda àwọn ò rí wọn àwọn ń rí wa bẹ́ẹ̀ náà anabi Sulaiman alayhi salam ó fi àwọn àlìjẹnu sórí iṣẹ́ pé máa sán kòǹso Sulaiman sì ẹnì kan sì lè wọ ẹ̀yìn pé kíni ẹnì kí tọ́ka agun bá ní ọ̀yá ẹ máa bá sẹ́ǹsì láti bí títí tẹ̀ dé Ìbàdàn ẹ má rìn sówó ẹnì kan gbọ́dọ̀ wọ ẹ̀yìn ẹnì kan àti wọ ẹ̀yìn wọ́n ń sanko wọ́n ń sanko àsànàbí Suleiman ti kú àwọn sì ń sanko lọ burúkú àwọn àwúrẹ̀bẹ àwọn jẹjẹrẹ àwọn náà jẹ pọ̀pọ̀ ọwọ́ ànábì Suleiman alayhi salam wọ́n jẹ pọ̀pá fi wá kó lẹ̀ anabi suleiman wá ṣubú nígbà tí anabi suleiman ṣubú ìgbà náà ni àwọn kan tó fura bí asókù ah, là ń gbàsẹ lẹ́nu rẹ̀ òkú là ń bẹ̀rù lọ́ọ̀lọ́ọ̀lọ́ tó bá jẹ́ pé èèyàn nímọ̀ nípa tó ṣẹlẹ̀ ń pàpọ̀ èèyàn ni ẹ wá dúró gbà tá a fi jìyà Ibn Abbas ní ọdún kan wọn ṣe bẹ́ẹ̀ kí àwọn jẹjẹrẹ tó jẹ pọ̀pá. ọdún kan wọn fi ń sàn kó lọ tí ẹnìkan ò lè wẹ̀ ǹsàlù jẹ̀nu náà lọ́mọ á pè wípé kó fi tọ́pamọ́ hàn ẹ wò yà bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam tó bá ń sekọ́ mọ́ ń ẹ wò ń gbà tí wọ́n parọ́ máa ń ìṣàkóso ẹ dúró fi kọ́lọ̀ wọn fi jẹ́rìsì pò ṣe kò ṣe à tánà ìbá ọmọ ń mọ́ ẹ wo gbogbo ilé ayé ti dàrú mọ́ kálukú lójú ńgbà náà ẹ wo fìtínà bó ti se so lọ́nà kọ̀nà tọ́wá pé ọ̀gá wa nẹ́bí sallallahu alaihi wasallam wa máa ń tọ́pa mọ́ sẹ́mi ọ̀kẹ́ náà kálukú lọ́ọ́ kan àmọ́ nǹkan dàrú débi pé ni ńgbà tó wá sọ nẹ́bí kéyàwó tá a bá fẹ́ lọ́wọ́ ni ẹ mo fẹ́ lọ́ọ́lé wa kábọ̀ lọ́ọ́lé yín bá wò lọ́ọ́lé yín bá wò ẹ mo ní lọ́ọ́ wo àlàáfíà bàbá àtìyá mi ṣé wọ́n fóònù ẹ pé nǹkan kan ń ṣẹlẹ̀ jókòó rẹ̀ ilé tiẹ̀ lọ́ọ́ wà níbi àmọ́ mo fẹ́ délé wa ọ̀dàbọ̀ òun <laughs> náà mọ̀ pé òun ti tẹ́ ẹ ìmọ̀ bí ìjọ kan ni kí n ṣe bí ìdí ìjọ tó bá tó sí.

ẹ̀sìn ó pé àmì pé ó ti tẹ́ ni ókè wọ́n bá gbó ti tẹ́ ni lọ́dọ̀ yín lédè kúkúrú ó ti tẹ́ subhanallah wọ́n á sọ ó wá sọ fún anabi kó n fẹ́ délé anabi ọ̀dàbọ̀ a anabi ọ̀sọ́ bẹ́ẹ̀ ni tó ló wọn á mọ̀ pé á ẹ̀tẹ́ ti wọnú ọ̀rọ̀ ilé wọn lọ́wọ́ wà pẹ̀lú ìbànújẹ́ ọlọ́run á sọ àwọn ayé alukóra nìkan tọ́lọ́run fi fọ́ máa ìgbà náà ló wà ànábì tó tu ọ̀gá wa nìyẹn o wọ́n wá lójogún ànábì àfa yẹn ń wò wọ́n lójogún ànábì àfa oníṣàábì irọ́ lásán babaláwo ni wọ́n má tanra rẹ jẹ ànábì èsì babaláwo sá ànábì èsì ṣe oúnjẹ ń wò sá tontori ẹ̀ ń bọ̀ ni wọ́n ti jogún tiẹ̀ lọ́dọ̀ ibilis lọ́dọ̀ ṣaitan. lọ́dọ̀ wọn ló ti jogun tó lọ́dọ̀ àwọn afarit minal jinn bẹ́ẹ̀ ni wọ́n ti jogun tiẹ̀ tọ́ ọlọ́wọ́n bá nìkan lọ́ọ́ máa ń tọpa mọ́ èyí sì máa ń pé àǹfààní pípọ̀ ń bẹ nínú pé ọlọ́ọ̀ nìkan lọ́ọ́ máa ń tọpa mọ́ wàláhì tó bá jẹ́ pé nìkan ń bẹ nínú àwọn èèyàn tó máa ń tọpa mọ́ ni ha òní ọ̀dà fún jù aburú kan ò ní sùn láyé yìí. yóò sì máa ríran rí ibi tárísìkì tìyín bá wà yóò lọ máa jí gbé abẹ́ mọ̀ bẹ́ẹ̀ à tóró pé ẹni tí ń bọ̀ yun ńlá ní gbé bọ̀ àbọ̀ yóò lọ di lọ́nà so nítorí ẹ ọlọ́run bá nìkan lọ́ọ́ máa gbogbo alájọdọ́gba nínú pa àmà ń tọ́pa tọ́ lẹ́yìn náà ọlọ́run bá kọ́ tẹ́tí kọ́ gbọ́ ọ̀rọ̀ ńlá nípa nabi Isa ọmọ Maryam olùmọ̀wá sheikh abdullah ibn jibrin ọkọ̀ tíra kan nípa nabi Isa aleyhi salam yẹ́n bá ti ṣe máa wí ni àwọn náà ní Isa lọ́lọ́ àmẹni tí ń jẹ́ jésù ìsá náà ní káwa náà máa pè àmọ́ tẹ́ bá fẹ́ fi yí ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ kó lè bá àmẹni tẹ́ ń sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ wàá sọ pé ìsá in bracket tí wọ́n ń pè ní jésù bá fẹ́ sọ fún wa nípa nẹ́bí ìsá yìí ntí ó ṣẹlẹ̀ ní gbangba kìíyàmù níwájú gbogbo tó lórí tẹlẹ́mù. níwájú ẹni àkọ́kọ́ àtẹni gbẹ̀yìn ṣáájú kọ́mọ àlìjẹ́nà tó wà àlìjẹ́nà kọ́mọ àná tó ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ni ọba tó máa ń tí ò tí ì ṣẹlẹ̀ pé nígbà tí ọba ṣẹlẹ̀ báwo ni ó ti ṣe ṣẹlẹ̀ ní fún wa ní ìròyìn nípa tí ó ṣẹlẹ̀ níjọ gbẹ̀ndà ọlọ́run báyìí nítorí lè Islam kó lè Islam ẹni tó ń tanra rẹ̀ jẹ kó lè dẹ̀yìn lẹ́yìn ẹ̀tàn jẹ njẹ́ ọ̀sẹ̀lẹ̀ njẹ́ ọ̀gbìnrin al-qiyamah lọ́wọ́ bá wọn sọ fún wa yìí. قلني إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك rán wọn létí sọ fún wọn eré anabi muhammed sallallahu alayhi wa sallam nípa àṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà tọ́lọ̀ wọn bá tí ọmọ sọ fún anabi ọmọ Mariam anabi Isa tí wọ́n ń pè ní Jésù ọmọ Mariama tí wọ́n ń pè ní Mary ọ̀rọ̀ rẹ̀ yanilẹ́nu ọkà màmá púpọ̀ nítorí pọ̀ nìkan nínú gbogbo èèyàn tọ́lọ̀ wọn bá dá kò sẹ́lòmíì nínú àwọn èèyàn tẹ́ pé nígbà tá a bá pè á máa wá pè má ìyá rẹ̀ bàbá ni wọ́n á pè kálukú má tọ́ba yìí lánàbì ádámà alayhi salam ó ni ò bàbá á kàn ádámù bàbá ńlá wa ànàbì ádámù ṣùgbọ́n gbogbo èèyàn wọ́n ní lágbájá ọmọ lágbájá wọ́n ní kí yín. ẹni mr alágbájá ẹjọ ṣé surname ní yín nìyẹn àbí first name ẹni náà ó kọ mí sànù àà ẹdá èyí wà kọ́ bàbá subhanallah kálukú bàbá rẹ̀ bàbá bàbá fi pè ṣùgbọ́n nàbí Ìsá ìyá tiẹ̀ ni wọ́n fi ń pè ìdí ni wípé ìyá nìkan ló ní kò ní bàbá ó ọba kó wọ́n ṣẹ̀dá ẹnìkan. tó ṣe kó wọn níyà kò ní ní bàbá ti ṣe wù ú kó wọn ṣẹ̀dá kò níyà kò tún ní bàbá ìyẹn bàbá wa Adam alayhi salam ó sì tún ṣẹ̀dá baba bàbá lásán ló ní kò níyà ìyá ńlá wa Hawwa alayhi salam ọlọ́ni rán létí ọlọ́wọ́n kí wọn fi ṣèyànà lórí òjíṣẹ́ rẹ̀ ẹrú rẹ̀ anabi isa ọmọ mariam aleyhi salam ọlọlọrun ọba kọ máa bá Ọlọ́run ọba wọn ṣe bẹ́ẹ̀ láti rán létí àwọn nǹkan ìyàlẹ́nu àwọn májísà ńláńlá tó ṣe pé ọkọjá tí ọpọlọ lè rò ọba ní kó ṣẹlẹ̀ wà anabi isa. إذ قال الله يا عيسى ابن مريم na wọn létí nígbà tó lọ́wọ́ sọ fún anabi Isa ọmọ Maryama níjọ́ ọ̀gbìn dàlù kìyàmà anabi Isa tó ń pè ń Jésù pé olùkọ́rọ̀ nàmẹ́tì rántí ìdarí mi ọlọ́run tí mo ọ sọ fún wọn káwọn náà gbọ́ lónìí kó lè yí ẹni tí ò tí ì yé tẹ́lẹ̀ nípa dídá ọ látara obìnrin láì sọkùnrin àti bí wọ́n ti ṣe sí ọ ní nǹkan àmì ní àmì kan nínú àwọn àmì ńláńlá eléyìí ti ń tọ́ka sí bí agbára ẹ̀mí ọlọ́run ọba bó ti ṣe pé lápépin ṣàlàyé fáwọn ẹni tí òye kó lè bá àyè wọn sọ fún wa nípa àdẹ̀ra tí mo ṣe fún ọ wàhálẹ̀ wàlẹ̀ dẹ́tìk àti ìdẹ̀ra tí mo ṣe fún ìyá rẹ̀. mariam mariama aleyha salam ọlọ ọlọ́run ọba kó máa bá a nígbà tí mo ṣe wá ànábì Ìsá tí mo ṣe ọ́ ní àwíjàre fún ya rẹ̀ àwíjàre láti fọ́ ọ́ má wípé kò ṣe zì nísìnyí ọmọ tí ẹ̀fí ó sì gbọ́ ọmọdé gbogbo ọmọdé ní a. Ah, wọlé tí ìrìnà kó wọn gbé fún ọ ni pé ọba àwọn gbé nso ńlé rárá ọmọ òní ẹ bóòlù tí jọ ṣe zìnà ọmọ kan sì jọ dà pé yá mi yá mi ṣe ń ṣe kéékèèní kò sọ mọ náà <laughs> bí ẹ bá ti ṣe wí ọ tẹ̀ lórí ni ó ń zìnà burúkú ṣùgbọ́n nígbà tí wọ́n sọ pé ya ukhta Haruna ma kana abuki imra'a sawin. wa ma kanat ummuki baghiya ìrẹ ọmọ ẹ̀yà haruna ya ha ṣe èèyàn burúkú ìyá rẹ̀ sì sọ ń zìnà fẹ́ràn kí tuma rẹ̀ ni pé níbo ni wọ́n ti wá gbogbo ìyá rẹ̀ sì sọ oyún tí ìyá sá oṣù mẹ́sàn-án àbí kó sì dín sí díẹ̀ yéé ṣe pé bí màlíkà la náà ló sì bí malẹ́ẹ̀kan náà rárá o kò sí tọ́sọ gbogbo yín yòókù náà nìkan á ní ah, bóun ò sí wọn á mọ̀ tipẹ́ bóun ò sí mọ̀ tipẹ́ tó gbogbo ayé wa kọ́ ha hin bẹ́ẹ̀ ni ṣé gbogbo obìnrin lóyún náà lẹ́yìn máa dá lé tí wọ́n sọ pé bímọ àwọn pé a ah, bímọ báwo àwọn wa sọ pé kí n lọ wò dékun rẹ̀ bàbá alátojúbọ̀ èsì ìyàwó rẹ̀ wọ́n á ń sọ fún ẹnìkan pé ìyá alágbádá tún ti lóyún a ah, asálátojúbọ̀ ni aláranjú wò torí pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ tó ìdí nù tó fi jẹ́ pé gbogbo èèyàn wọn ò ti máa sọ ńgbà tó ti lóyún àwọn alábòsí ìyẹn àwọn yahudi àwọn ń parọ́ mọ́ ya anabi isa kóńzì náà ni inú dẹ̀ra tá a tún ṣe fún ìyá rẹ̀ ó nípa aṣọ fọ ìyá rẹ̀ má. ìlà ayé tó kẹ́bìrún ọ̀hìnlọ́kọ́dọ́s sọ fún wọn rán wọn létí bẹ́ẹ̀mi ọlọ́run ọba bí mo ti ṣe ṣe àtìlẹ́yìn fún ọ ìrẹ́ anabi isa pẹ̀lú ẹ̀mí mímá màláìka jibril bí mo ti ṣe ṣe àtìlẹ́yìn fún ọ pẹ̀lú ẹ̀mí mímọ́ màláìka jibril aleyhi salam tí mo sì ṣe ọ lánàbì olùpèpè lọ́sọ́dọ̀ ọlọ́run láti kékeré rẹ tètè ìgbà tó tún dàgbà tí mo mú ọ máa sọ̀rọ̀ láti ìgbà tó ti wà lórí ìtẹ́ lọ́mọdé kékeré. tó ń sọ lẹ́ni tí ń jẹ́rìí pé ìyá rẹ̀ èso ń zìnà tó ń sì ń sọ lẹ́ni tí ń fọwọ́ sọ̀yà pẹ̀lú ọlọ́run ọba ní ọ́ kó tiẹ̀ tó di pé wọ́n pè ọ́ kó tó di pé wọ́n pè ọ́ ọlọ́run ọlọ́run ti máa ń tí ó ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ tó ń pè Jésù sọ ó ní pé inni Abdullah ẹrú o àfi bẹ́ẹ̀ ń ṣe ń pè wọ́n ní kì í sẹ́rù torí ẹrú ẹ̀dẹ̀ lẹ́rú máa ń sùn ọmọ ní sùn yàrá wọ́n sọ di ẹrú tí bá ní irú èlùbọ́ alẹ́ ẹrú tọ́ba gbọ́ yorùbá ẹrú mẹ́yẹn ó lẹni tí a dá sèbọ́lọ́ lọ́dá gbogbo wa àbí ìwọ lọ dára rẹ am khuliqu min ghayri shay'in am humul lọ dára rẹ àbí asán lásán lọ́dá ọ ìgbà tí wò ti dára rẹ ẹni tó dá ọ ẹrú ni wọ́n fún dédé yorùbá ti ṣe wínú tó o bá gbọ́ yorùbá ẹni tó dá wa òní olúwa wa àwa tó dá àwa lẹ́rú ẹ̀ táwa lolúwa rẹ nínú ọlọ́run àti jésù ẹni tó dá wa ni olúwa wa ẹni tí wọ́n dá ẹrú lòun jésù ọ̀dára rẹ̀ ọlọ́run ló dá ajẹ́pọ́lọ̀ ni olúwa wa bóun ni jésù kristi ṣe wá jẹ́ olúwa tiẹ̀ bíra rẹ léèrè o sọ̀rọ̀ kí tó kọ́ lórin lóru àti lọ́sàn pé jésù kristi olúwa yín irọ́ ọlọ́run lọ́dá ohun ọ̀dára rẹ̀ gbogbo ẹni tọ́lọ̀ ń dá ẹrú sọ́lọ́run. torí pé ọlọ́run ọba ni kí ni Rabbul Alamin olúwa gbogbo àgbáńlá yìí gbogbo ntọ́lọ̀ ń sì dá inú àgbáńlá yìí náà ló wà. ìntà wa dá kò lè yí padà kó náà di adẹ́dà nítorí pé ìntà dá ò lè dá nǹkan kan ìbáṣepọ̀ lè dá nǹkan kan ni kí ló ń dúró tọ́jà pé dídá lọ́nà ń dọ̀hùn sí. ó yẹ kó nù fi agbára rẹ̀ hàn kó ẹni kan dà ọwọ́ adúró títí tọ́lọ́ fi dán ọ ìwọ náà wá yí padà tún wa ẹgbọ́rọ́ mẹ́ o. torí ẹ̀ ọlọ́wọ́n bá wa àkọ́kọ́ tó mú kí ànábì Ìsá tó ń pè Jésù ọ̀sọ́nu qala inni abdullah báyà wò rí lóyún kànú bíbélì kùránì ló ń bá wa sọ̀rọ̀ yìí akọkọ tọkọ́kọ́ sọ níbi ibi tí wọ́n bí i níjọ́ tí wọ́n bí i eléyìí ṣẹlẹ̀ sí ànábì tó ń pè Jésù àtàwọn ọmọ díẹ̀ wọ́n sọ̀rọ̀ níjọ́ wọ́n bí wọn. dájúdájú tí ọba yẹ yín torí pé ń ni fi sọ pé dájúdájú ìní fúnra ara ọ sọ yìí èmi ni mo jẹ ẹran tí ń bẹ nínú ọbẹ̀ o ẹ̀yin wá sọ pé nǹkan lọ jẹ títa lágbọ̀ ah, ìyẹn a máa parọ́ mọ́ rẹ̀ ẹni tó ní mi mọ jẹ ẹran tó wà nú ọbẹ̀ tó ń sòótọ́ ni àbẹ́yìn abánidásí lọ́nà ọ̀rọ̀ rárá o nǹkan gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan. táwọn agbésùnmàmí kan lọ́jọ́ tí wọ́n ń ṣe ọjọ́ òmìnira orílẹ̀-èdè wọn àwọn agbésùnmàmí yẹn wọ́n ní àdó olóró tó dún bẹ́ẹ̀ mú lọ́jọ́ yẹn àwọn làwọn yìn olórí orílẹ̀-èdè wọn wá ní rárá àwọn kọ́ ẹ dákun ẹ gbọ́rọ̀ ẹ gbọ́ bó ṣe rùn tó ọ̀ràn mà wọ́n dà ìyẹn a máa sọ. So, pẹ̀lú ẹ̀dùn ara rẹ̀ pé mi mọ̀ dáa kẹ́nìkan tó wá wà ń tọ́ sọ pé rárá o àwọn kọ́ lọ dáa tí ì bá ṣe para wọn lò náà adúpẹ́ pẹ̀lú rẹ̀ ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí. nígbà tí anabi Isa aleyhi salam sọ wípé ẹrú lè mi dídá dá mi ẹ̀yin tẹ́ wá jẹ́ ẹ ni ní rárá o Isa jésù ẹsẹrú ọlọ́wọ́ ó ń gan lólúwa sẹ́yìn lẹ́ sòótọ́ ni àbí jésù gan fúnra ẹ̀ anabi Isa jésù sọ pé ẹrú ọlọ́run lè mí ọba ní í sọ̀rọ̀ tọ̀rọ̀ rẹ̀ jódodo jù àmọ́ pé rọ́lá yìí máa pa ẹ̀ lè mà ẹ̀ lè mà bọ́rọ̀ ni eléyìí ọ ń jẹ́jẹ́ pẹ̀lú ẹnu rẹ̀ pé ẹrú ọlọ́run lè mi ọlọ́run ló dá mi. ti mọ̀ pé ńgbọ̀ báyà àwọn pè ti mọ̀ pé báyà kan pè mẹ́ta ọlọ́run báyà pè kí ni ọmọ kan ṣoṣo tó bí ó sì tún pé ẹ bá ń kan wà táwọn jogún bá nìkan ló lè ẹsẹ̀ nù kéésù omi sá la hawla wala quwwata illa billah. tọ́ láti kékeré yẹn lànàbì ìrísà tó ti ń sọ fún wọn pé ìránṣẹ́ ọlọ́run wa ja'alani nabiyya ọlọ́run sèmi lànàbì tí ọ̀rọ̀ ti sọ ọlọ́run fún yín ah, ànàbì kò lè dọ́lọ̀ òun nìkan lànàbì ni èso nìkan là ànábì torí tó ń bá yí padà tó bá dọ́lọ̀ gbogbo ànábì náà ńkọ́ àwọn náà dọ́lọ̀ torí alqawlu fil mithil kalqawlu fil mithil al-akhar dára èèyàn kan irú ẹ̀ náà la gbọ́dọ̀ sọ́npa èèyàn tó náà jọ wọ́n ní jésù sọ àdọ́lọ̀ ntì wọ́n ní náà ọ̀nà ohun tó wà ń bẹ kò lè yé yín torí ẹ̀yin náà sọ pé kò ní bàbá bẹ́ẹ̀ ni a sọ bẹ́ẹ̀ a tún a sọ fún yín pé ẹnìkan wà tí ò ní bàbá tí ò ní àbẹ́yìn ọgbọ́yìn onítàní anabi adam aleyhi salam èwo ló wà miraculous jù èwo ni kò ní dọ́bù àbí kò ní kan kò ní dọ́bù ló wà miraculous jù wọ́n ní no ntí àwọn òfin lè consider adam àbí kílẹ̀ pé yẹn ló dáràn <laughs> ẹ̀gbọ́n kan wọn ló dáràn ọ̀ adà sẹ́yìn lọ́rùn ẹ̀yin lọ́dá sí lọ́rùn ní ẹ́ bíkọ́ sí ò bá dáràn àwọn bá tí wà láyé káwọn máa jí ya nísìn ẹ̀wò ẹ̀wò wàhálà tá à ń ṣe bá tó dẹ́kù nígbà bá dẹ́kù tán ẹ̀yànà pàjá ẹ̀rọ kìíní kan à ń sì lọ sí ms kìíní kan à ń rò pánpán à ń ṣe kìíní ẹsẹ̀ ńlá kìíní ìyàtọ̀ jẹ nánu ọ̀daràn kọ̀ dáràn orí ilẹ̀ tó gbé nánu ọ̀daràn kọ̀ dáràn. wọ́n ese tiẹ̀ tó sì ṣẹ̀ Ọlọ́run ọba ti sori jù ìwọ lọ mọ wàhálà tó bọ tó ń sọ ẹ̀ṣẹ̀ ádámàdọ tó ń jojúmọ́ ẹ ẹ wípé ladies and gentlemen àṣẹbàáyín sọ̀rọ̀ kan wọn ṣe wàásù nù ẹ ṣe mọ pátá sẹlọ ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣẹ̀ ní gbogbo àwọn jogun nígbà tó wá tó àwọn ajogún ẹ jésù wá dé jésù ká yẹn lẹ ní ẹ̀jẹ̀ gbọ́dọ̀ àmọ́ jésù yìí ń sa káńgbà wọn fẹ́ tẹ̀jẹ̀ àbẹ́ gẹ́tì lọ́jíkì yẹn wọ́n ní onígbà tí wọ́n bá ta ìjẹ́ rẹ̀ lẹ̀ kẹsẹ̀ táwọn jogún bó tó lọ ẹ̀yin náà lẹ́sìn tún sọ ọ́nu bíbélì pé àsìkò tí wọ́n fẹ́ pa Jésù ibi tẹ́tì pé ìwé history ní bíbélì o torí Jésù tí wọ́n lé ká bó ni wàá yìí sọ̀kalẹ̀ fún tó bá gbọ́rọ̀ ọlọ́ọ̀ni ó tún wọ́n lé ká wá ní Olúwa má fi mí sílẹ̀ fún wọn mú o. Eh, wọ́n sì ràn fún olè wa lù pa ni eh, eh, àwọn nǹkan yẹn sọ́jọ́ra wọn bóyá wọn ò tí ì débẹ̀ yẹn. subhanallah náà lè sọ pé ègún ni kàn má ànábì ni wọn kàn má tí wà náà gbé ẹni ègún mà ló gbé torí nu bíbélì wọn ní ẹni ègún ni wọn kàn má gbélé bò ànábì Ìsá Jésù sẹni ègún á lò kì í sẹni ègún á ó yẹ kí wọn náà ronú o kó ronú pa ń sọ o kọjọra wọn o náà la ṣe sọ lánàá pé ẹni tí ìbá ṣe mùsùlùmí àwọn eruku kan máa gbọ̀n sí wọn lọ́pọlọ nígbà tí wọn bá tó gba Islam lọ́lọ́ máa mú kó wọn máa kó sí gbogbo táwọn náà gbàgbọ́ ní Allahu akbar torí di eléyìí ẹ̀yin náà wò wò ẹ dákun wọ́n pọ́n ànábì Ìsá Jésù lè wọ́n pọ́n lé o wàláì wọ́n pọ́n lé wọn náà ronú sí ta tó ń gbọ́ yìí ẹ̀ pọ́n lé ṣé pé tí wọ́n ṣe ni pé nìsín wọ́n fi Jésù hàn pé ni wọ́n kàn má gbélé yìí wọ́n wá hàn pọ́wọ́ àhóhò gbogbo ẹ̀ wọ́n bọ́ kúrò lára rẹ̀ wọ́n wá fi ìlédìí bí kíni bí bí bí pampasi wọ́n sì ṣe ń dì. Ah! ẹni tí a ń pọ́n ní tí a ń pè lólúwa nu la ilaha illallah. ibi tí a sì tún ti mọ̀ pé wọn ò ronú ni pé kò sí fọ́tò láyé ìgbà náà ìgbà tí ẹ wá fẹ́ forí ara yín yarọ́ tẹsẹ̀ gbérọ́ lélẹ̀ ẹ wo bí wọ́n ti wá ya Jésù wọ́n sì ń pè lọ́lọ́ọ̀ tí nǹkan kan bá ti sẹ́nìkan yóò fọwọ́ gba orí yóò fọwọ́ gbéjì kóòtù yóò tún fọwọ́ gbéjì kóòsì pé jésù wọn sì kàn má gbélé bù ó náà sì gbé ọrùn kò síbi tí wọn ti ya pé wọn kan jésù má gbélé bù tí wọn ò jẹ́ pé ìlédìí wọn fi sí ndì láìláìlá dákun wọn náà já ya fótó rẹ ká fi lédìí sí ọ̀ndì. ẹ dákun sẹ́ǹkan lẹ́nu àbẹ́ ńkan lábùkù ẹ̀yin náà ronú. ẹ alukurani ń pè wá lọ ká ronú ni odidi anabi Ọlọ́run ẹni pàtàkì nínú àwọn aránṣẹ́ Ọlọ́run anabi Isa tẹ ń pè Jésù kó wá dé pé ẹyọ fọ́tò rẹ̀ ẹ wá fi lédi sí a ah, o o ń tẹ̀sí o. àwọn ni wọ́n ṣe torí kò sí fọ́tò láyé gbà wọn fẹ́mi pé àwọn wọn rò ó bẹ́ẹ̀ pé ẹja ṣe bẹ́ẹ̀ ẹnu gbogbo wọn sì jọ kò lé lórí iná ló gbé ara rẹ̀ hàn. la ilaha illallah muhammadu rasulullah. olórí ìjọ kan kún ala pọ́n yín lé bàbá ipò tẹ wàá ga púpọ̀ ẹ̀yin lẹ́ ń sọ àgùntàn wa. afẹ́ wa gbé yín hàn sáyé bẹ́ẹ̀ sì ga tó wọ́n á ń bẹ́ẹ̀ wù lọ́rùn rẹ̀ wọ́n tún bọ́ sókòtò yóò kí àbí òní kí wọ́n tún bọ́ lórí pátá àwọn lèdì sì ti gbé sílẹ̀ wọ́n á gbé lèdì sí ń dì àwọn kámẹ́rà bá dé lóríṣiríṣi pápó pápó pápó wọ́n bá ń yà gbogbo ọ̀nà. àbá lọ síjọ rẹ̀ wọ́n bá lẹ sọ́tún wọ́n lẹ sósì ní ìrántí bàbá wa tí ò tí ì kú olùṣọ́ àgùntàn àgbà ẹ̀dá kò yọ sàkó ń lu àbí yọ sẹ́kù ń lu wàlúwà yọ sàkó ń lu pé ẹ́ kọ́dà bó wọn sá àwọn ìyàwó àtọmọ́ fi lulẹ̀ pé ẹ́ tí wọ́n ti yàwòrán yín pípa ìlédìí lọ́wọ́ àdì kí wọ́n á ní já mọ́lẹ́gbẹ̀ẹ́ Jésù ìwà òbí ẹ̀ ṣẹṣẹ jésù torí tọ́lá ẹ̀yin lẹ síbẹ̀ torí kò sí fọ́tò láyé gbà ẹ̀yin lẹ yà bẹ́ẹ̀ àbí wò béèrè béèrè tó ní fọ́tò tó dáyé kó lè mọ̀ pé irọ́ ló ń gbé ká irọ́ ló gbé sáyà irọ́ rẹ̀ láyé níjọ fọ́tò dáyé ok ọlọ́ni tó kẹ́lẹ́ mu ná sẹ́fìlì mahdi wọ́n kẹ́lẹ́ nínú dẹ̀ra ọlọ́run tá a ṣe fún ẹ onípọ̀ ń bá àwọn èèyàn sọ̀rọ̀. láti ìgbà tó wà lórí yes ọrọ ọ̀rọ̀ ní báwọn èèyàn sọ nígbà tó wà lórí ìtẹ́ wọ́kẹ́lá ṣùgbọ́n kò sí nǹkan tó báwọn èèyàn sọ nígbà tó di àgbàlagbà nítorí ọ̀n tọ́ka sí bẹ́ẹ̀ ni pé wọ́tẹ́ dùrú ilallah ó sì ń pèpè lọ nígbà tó dàgbà nítorí pé ìgbà a dàgbà gbogbo yẹn náà ń sọ̀rọ̀ kò sí nǹkan bàbàrà ń bẹ̀ ajẹ́ pé nítorí وإذ علمتك الكتاب والحكمة ráwọn èèyàn létí sọ fáwọn èèyàn lónìí gbẹmí Ọlọ́run bá ti ṣe kọ máa kọ eléyìí lọtọka sípà nàbí isa máa kọ yàtọ̀ sànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam òun ti anabiyu al-ummi anabi aláìmọ̀ọ́kọ̀ màákàlà anabi tiwa apálẹ́lá ni fún un. ẹ́ anabi yìnyín ẹni kọ́ mọ̀ọ́kọ̀ màákà lọ́lọ́run aṣọ́rọ́ alukurani kalẹ̀ fún un bẹ́ẹ̀ ni yóò máa jẹ́rìí pátọ́dọ̀ ọlọ́run ló ti wá torí ẹ̀ la sọ pé ò lè sọ pé mo fi tèmi náà jọ ànábì ìmọ̀ kọ ọ̀ọ́kàn bù torí ànábì ní kọ́ ọkọ́ mà kọ́ ọmọ akọ́ kọ́ ọmọ aká alukur'ani ní ẹ̀kọ́rọ́ kàá kàá lọ fẹ́ fi tiẹ̀ jọ nọ́ọ̀n wàlùkọ́lẹ́mí wọ́n máa sọ̀rọ̀ ọlọ́run ló ń fi gègé búra àti ti gègé ń ó túmọ̀ sí pé wá mà hmm, bọ́lá ń ṣe sí ànábì nù àmọ́nàbí Ìsá ọlọ́run sọ fún apọ́ mọ́ ọkọ wàlhíkmà òun tó fún lágbọ́yé bẹ́ẹ̀ ni gbogbo ànábì ọlọ́run kò sànábì kan tó yà dẹ̀pẹ̀ kò sànábì kan tó gọ̀ tọ́ wàtẹ̀wúrọ̀ tó sọ fún wa bí mo ti ṣe fún ọ nímọ̀ àtẹ̀wúrọ̀tà ànábì Ìsá ti mà nípa àtẹ̀wúrọ̀tà eléyìí tí wọ́n ń pè ní gospel síwájú kó tó bá sọ àlẹ́ ìnjílà kalẹ̀ fún nítorí pé gbogbo àwọn ọmọ Israẹli gbogbo wọn láti gbàtọ́ lọ́n ti rán anabi Musa alayhi salam ìwé kan tí gbogbo wọn tẹ̀lé náà ní kíni at-Tawrah kódà gbogbo àwọn anabi anabi anabi tó tún dé lẹ́yìn anabi Musa alayhi salam síwájú kótó dípá anabi Isa dé gbogbo wọn náà Tawrata ni wọ́n tẹ̀lé ṣùgbọ́n anabi Isa lọ́lọ́wọ́n bá fún ní al eléyìí tó ń bẹ́ẹ̀ nu tó mú káwọn Yahudi kórìíra rẹ̀ gbogbo àwọn ìránṣẹ́ yòókù ìwé Musa wọ́n ń tẹ̀lé ìwọ wá di ọwá ní ìwé kan tuntun ọkàn àbùkù ìdí tí wọ́n tún fi kórìíra rẹ̀ ní tí wọ́n sì fẹ́ pa. Ọlọ́run bá fún ní ma Tawrata ṣùgbọ́n Tawrata lè wá ń gbà mí o nínú hadith nínú alukur'an jọ́ máa tọ́ka sí pé ìwé onímọ̀ nípa àwé. torí ẹ̀ ni wọ́n ṣe ń sọ nípa tí ẹ bá lè gba doctorate degree wọn níbo ni gbólóhùn yẹn ti wá níbo ni gbólóhùn yẹn ti wá wọn lọ́dọ̀ àwọn Yahudi ló ti wá ọ̀dọ̀ àwọn Yahudi ló ti wá sẹ́yìn pé ńgbà tán Englishlize ẹ̀ lẹ́sìn o doctorate àbí ẹ̀kọ́ ni ẹ̀hẹ́n àwọn lárúbá sọ pé kí ni doctorọ̀ so wọ́n ní doctorọ̀ yẹn àtọ̀dọ̀ àwọn Yahudi ló ti wá. láti inú èdè ìbòrò ló ti wá pé ẹni tó nímọ̀ tó lè ka tẹ̀wúrátà ibẹ̀ ni dọ́kítọ̀rọ̀ eh, ti wá dọ́kítọ̀rẹ̀tì wípé onímọ̀ ṣé tòrátà làwa máa ka pálítà àgbà ṣé tòrátà pé kíni <laughs> mo rò pé wa torí rẹ̀ ni wọ́n ṣe ṣe tíra Bakr Abu zayid rahimahullah. ó ṣe tíra kan ó pàtàkì wọ́n ní ta'ribul alqab àwọn gbólóhùn tá à ń lò láyé ẹ jẹ́ ká sọ di lárúbáwá àwọn gbólóhùn tó yẹ pé origin rẹ̀ ṣe arabic tó sì láwọn àtúmọ̀ míì ẹ jẹ́ ká sọ di lárúbáwá torí ẹ̀ ló ṣe jẹ́ pé láwọn ilẹ̀ lárúbáwá tó máa fún ẹ especially ní saudi so àwọn misra àwọn náà ní bí wọ́n ṣe ṣe tiwọn ìlú kọ̀ọ̀kan ní methodology tiẹ̀ tó tẹ̀lé táwọn bá fún ẹ ní ìwé ẹ̀rí wọ́n ti pè èyí tẹ́ ń pè ní b àbí bs so first degree wọ́n á pè ní kíni al-aliya al-aliya so àwọn Egypt àwọn pè ní al-ijaza tó tó bá jẹ́ pé masters degree ni àwọn sọ yìí pé alàálímíyà alàálímíyà ipò ti dolùmọ̀ alàálímíyà ó ti dolùmọ̀ wọ́n á fi sí bracket magister tí wọ́n ń pè master tó bá gba phd wọ́n sọ pé alàálímíyà tó làálíyà alàálímíyà tó alàálíyà wọ́n á fi sínú bracket doctoral tí ó bá wọn òun náà lè ń pè ní mọ̀rọ̀kọ́ yé wa àwa náà nínú àwọn èdè wa gbogbo àwọn nǹkan púpọ̀ náà wà táwọn náà lè ṣe àwọn nǹkan mìíràn sì ń tán bá ní lágbájá ọgbà phd àwọn yorùbá àwọn oníwèé ròyìn wọ́n sọ pé kí ni ọ̀mọ̀wé ṣéwèé nìkan ni wọ́n máa ń mọ̀ tá a máa fi gbà ní. nísìn ẹsẹ̀ lọ sọ̀rọ̀ nbìkan wọ́n á ní olùbáwa sọ̀rọ̀ wa ọ̀mọ̀wé ni wọ́n ọ̀mọ̀wé ọ̀mọ̀wé lágbájá ọ̀mọ̀wé báwo ọmọ kíwù làwà. mo rò pé yé ṣe phd ẹ wá ní ọ̀mọ̀wé nù tó bá gba professor wọn kí ni ọ̀jọ̀gbọ́n ọ̀pọ̀lọpọ̀ sì lè má rò pé yé wa so ẹ sọ pé ẹni tó ẹ̀kọ́ tó kọ́ rò pé yé wa torí pé mo ẹ̀kọ́ tó kọ́ kò sí gbogbo nǹkan phd yẹn ẹ pọ́ mọ̀wé kì í ṣèwé ló mọ̀ kí ó àgbà tá a sọ fẹ́ẹ́ nìkan pé kí ó la mọ̀ ah, tí wọ́n máa gba kí ó náà wọ́n máa kọ́ kí ó náà kẹ̀kẹ́ ni àwọn tí ń gbà kẹ́yìn ó tó mà. ọjà bó ṣe jẹ́ nígbà tí al University tó ti lé one thousand years ṣé òyìnbó kan ò tí ì mọ ti jẹ́ university láyé wọ́n ti gbà gbà gbà gbà gbà gbà àbí wọn ò ti gbà ọjà bó ṣe jẹ́ tọ́ ọlọ́wọ́n bá wá ní. وإذ تخلق من الطين كهيئة الطير بإذنه صفاوي ẹ̀yin tẹ́ ń pe jésù lọ́lọ́ ẹ̀yin lọ́rọ̀ ń bá wí lónìí o ẹ má bínú ọlọ́ọ̀ni o ọlọ́ọ̀ni ń bá wa sọ̀rọ̀ tí ẹ̀ má sì ń gbọ́rọ̀ ọlọ́ọ̀yìn ẹ̀ o torí pé àti níwájú ọlọ́ọ̀ kí jẹ́ ẹ̀rù wa àwa àti wọ àjọ ń wá òdodo ká wàláhì àtàwa àti wọ kò tó wù láti sórí ibu ọlọ́run dàkún mẹ́jẹ àsórí ibú àtàwa àti wọ kò tó wù láti sísẹ̀ kú láyé ń bì kọ́ ajá pé náà lọ ọlọ́run dàkún mẹ́sẹ̀ lọ ọba wa ó lè náà náà mà á ń sọ yìí kò rí bẹ́ẹ̀ gbogbo eléyìí kò sí ètò ṣòro fọlọ ọba ń bẹ Ọlọ́run ní sọ fún wa níwájú gbogbo èèyàn lọ́rọ̀ yóò ti ṣẹlẹ̀ oníjọ́ gbẹndẹ alkiyama Ọlọ́run ní sọ fún wa wà á takhluqu mina at-tayni ka hay'ati at-tayri bi idhni ní ìgbà tí ọmọ sí àmà tó ọmọ sí ya ẹyẹ tó sì àmà tó sì ya ẹyẹ tó ṣe bí ẹyẹ pẹ̀lú yọ̀ǹde èmi Ọlọ́run èmi Ọlọ́run ni mo yọ̀ǹda fún ọ wípé kó o má mà kọ ìyá bí ẹyẹ kẹbi àwọn ọmọdé báwọn ló ṣe máa mọ nísìn tí wọ́n ya bàbá tí wọ́n ya ìyá tí wọ́n tún ya ọmọ wọ́n tún ya kòkòrò kà wọ́n tún ṣàdògán wọ́n tún sáàrò wọ́n ní tó àwọn bàbá àti ìyá ń ro kà bẹ́ẹ̀ lànà bí Ìsá pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run Ọlọ́run lọgbà fún ọ tó ọba máa ti jẹ́ yọ̀ǹda o Ọlọ́run ọba lọgbà fún o torí pé yọ̀ǹda yẹn èdè Lárúbáwá ni ọwọnu Haúsá wa wọnú Yorùbá. torí ẹ̀ wọn náà máa ń sọ yọ̀ǹda lárúbá lọ́ndọ́gbọ́n sọ ìyẹn ni pé yọ̀rọ̀dọ̀ tó yẹ wa yọ̀rọ̀dọ̀ ọ̀yọ̀ǹda ibi tí ti wá nù tó má ma yọ̀ǹda náà láti ń pé pẹ̀lú fífọwọ́ sí èmi ọlọ́ọ̀ ọlọ́run ló fọwọ́ sí fún pé kọ́ máa ṣe àmà kọ́ máa ṣe ya ẹyẹ. yóò yá dáadáa bí ẹyẹ kọ́ akókó fò fatanfukhu fiha tó sì ṣe atẹ́gùn sí ṣùgbọ́n eléyìí náà kìí ṣe pẹ̀lú èrò orí rẹ̀ pẹ̀lú yọ̀ǹde mi ọlọ́run fatakunu tayran bi idni torí al-ma'lumu kal-madhkur fatanfukhu fiha ay bi idni kadhalik fatakunu tayran bi idni tó sì tún ṣe atẹ́gùn sí pẹ̀lú yọ̀ǹde ọlọ́run tí ó sì dẹ ẹyẹ lódodo pẹ̀lú yọ̀ǹda ọlọ ẹ dákun ta ló ṣe lẹ́yìn Ọlọ́run ni fún wọn rò ẹ dákun ẹnìkan ní lọ sọ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yẹn wípé oníkálukú nínú wa kí wọ́n dúró níbi tí wọ́n wà yẹn á fún wọn ní ẹ̀bùn ẹgbẹ̀rún kọ̀ọ̀kan ẹni tó sì sọ̀rọ̀ yẹn ó olùdarí ilé ẹ̀kọ́ lọ jíṣẹ́ pẹ̀lú yọ̀ǹda rẹ̀ sọ́sọ́ ọ́dọ̀ olùdarí ilé ẹ̀kọ́ sọ́ọ́dọ̀ ya kí a mọ̀ ya ẹyẹ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ṣé atẹ́gùn sí la pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ó sì dẹyẹ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run sọ́ àṣọ anábìyí sádọ́lọ́ rárá o kò ẹ wà nabi ibrahim aleyhi salam wọn ni rabbi arini kayfa tuhyil mawta ìwọ ọlọmọ fẹ́ kó fi hàn mí báwo ló ṣe jókòó awalam tu'min sọ gbàgbọ́ ni bala ó ní mo gbàgbọ́ walakin liyatma'inna qalbi ṣùgbọ́n ṣe ni mo sọ bẹ́ẹ̀ ìwọ kọkàn mi ò lè bá a balẹ̀ Ọlọ́run ọdà mú ẹyẹ oríṣi mẹ́rin ẹyẹ ọ̀tọ̀ọ̀tọ̀ kó sì jọ oríṣi kan náà mú wọn kó wa lọ wọn papọ̀ àti sọ pé kò sẹ́rìí ń bẹ̀ fẹ́ni tí ń lọ nǹkan tí ń gùn nǹkan pọ̀ o bá anabi ibrahim lọ kọ́kọ́ gùn nǹkan o so àwọn ẹyẹ ń ńgbà tó bá pa wọn wàá gún wọn pọ̀ kọ́ wa pín wọn sọ́nà mẹ́rin síbẹ̀ yẹ mẹ́rin ni pín wọn sọ́nà mẹ́rin kọ́ wa fi ìpín kọ̀ọ̀kan sórí àpáta kọ̀ọ̀kan ìpín kọ̀ọ̀kan sórí àpáta kọ̀ọ̀kan kọ́ wa pín wọn kọ́ wa pín wọn pẹ́yà àdàbà lékelèké òwìwí. àdán yatinaka sa'ya ọlọ́run gbogbo wọn rìn wá bọ̀ la hawla wala quwwata illa sẹ́ńgbà tí ọlọ́run ní yọ ṣẹlẹ̀ sanabi ibrahim wà dọ́lọ̀ kọ́dọ́lọ̀ ṣé ibrahim ló ṣe ni ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ náà Isa ẹ̀yin wá sọ pé ó máa ń màá yẹyẹ ló sì sí sẹ́yìn lè ṣe bẹ́ẹ̀ à lè ṣe oná ò lè dá sí bẹ́ẹ̀ mẹ́wàá rẹ̀ ò lè dá sí bẹ́ẹ̀ ta ló mú rí bẹ́ẹ̀ Allah ọlọ́run ọba yẹn ló yẹ ká wá fẹ̀yìn fún un ló yẹ ká fògo fún kìí ṣẹni tí à wájú wa tó tó tó ń yá màá. وتبرئ الأكمه والأبرص بإذني tó fún wa nírò nípa ìgbà tí èmi ọlọ́run ọba pẹ̀lú yọ̀ǹda mi tó ń wo afọ́jú sàn tó ń wo adẹ́tẹ̀ sàn gbogbo ẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú ìyọ̀ǹda èmi ọlọ́run gbogbo eléyìí ìyọ̀ǹda ọlọ́run kò sọ ànábì Ìsá di kíni kò sọ torí pé ọlọ́run tí ó ń ṣe pẹ̀lú agbára rẹ̀ òun gangan ló ṣe tọ́ àwọn ẹlòmíín náà nú àwọn tó ń pera àwọn ọlọ́mọlẹ́yìn ànábì Ìsá tí wọ́n ń pè ní Jésù sọ fún yín pé àwọn sọ àmọ̀dẹ́yẹ àwọn la ojú afọ́jú àwọn wo adẹ́tẹ̀sán wàláyé sọ fún wa gbogbo ẹnu pé irọ ni irọ gidi ẹ̀ lè ṣe kankan irọ́ lásán nítorí pé Ìsá Jésù yóò á sọ pé ọ ah, nǹkan ìyàlẹ́nu ọ̀sẹ̀lẹ̀ lónìí wọ́n polówó nu pósítà àwọn alájú afọ́jú adẹ́tẹ̀ agbádùn arọ arìn kò sí wàhálà òkú ó dìde sọ̀rọ̀ kò sí wàhálà èèyàn sá ti kó àwọn afọ́jú lọ bá wọn àwọn adẹ́tẹ̀ wọ́n pọ̀ kódà táwọn láwọn ìlú àárẹ̀ wa àdúgbò àwọn adẹ́tẹ̀ wa ẹ lọ fi tírélà kó wọn wá ẹ bá ní wò wọ́n sàn ẹ rí yóò túlẹ̀ pé àwọn kan ṣe pósítà yẹn láti encourage àwọn èèyàn yìí ṣe àbẹ́ mojútó à ń bẹ̀ so wọ́n á lè lọ gbẹ́ nìkan wá o wọ́n lè ké fàtà ọmọ tìjà ni. So, mùsùlùmí náà ni wọ́n máa fi ṣe sáǹpù wọ́n á kó gamale twelve wọ́n lè kóra ní gbogbo ojú tójú ìbàjẹ́ so wọ́n á ní ṣe ríran rí láyé yín àríran rí ọ ìyàlẹ́nu máa ṣẹlẹ̀ lálẹ́ ẹ pé ògo ògo ìyàlẹ́nu máa ṣẹlẹ̀ lálẹ́ yìí mo ní kó ríran lórúkọ bàbá <laughs> irọ́ lásán ọmọ ìyá náà fọ́jú mi tí wọ́n wà òpùrọ́ burúkú àwọn tọpọlọ wọn tó rọ̀ bí tiẹ̀ ló lè tàn jẹ tọpọlọ yín jọ rọ̀ bí ẹ̀kọ́ ẹ̀kọ́ tó ti pẹ́ ń gbá mo ní kó lájú lórúkọ bàbá ọ̀nà lọ́ọ̀ ọ̀nà ọ̀nà ọ̀nà ó ti yà á. wọn á ní kò ríran rí láyé rẹ ẹ máa gbọ́rọ̀ o wọn á ní òkè tó máa ṣẹlẹ̀ lónìí ẹ sáré ẹ wà láìrọ ni because ẹni tí ò ríran rí ilé ayé ò jẹ tuntun lójú ẹ kò ní mẹsẹ̀ gbé tó bá ní kó wọn sáré kó tó sáré mítà kan yóò ṣubú dànù wọn náà máa sáré àwọn tó pọ̀ lọ́wọ́ jọ ọ̀rọ̀ bíi tẹ̀kọ́ tó ti pẹ́ ń gbá ọmọ ẹgbẹ́ ó ògo ògo gbogbo afọ́jú tí ń bẹ yàn àfọ́jú àwọn ò fẹ́ ríran àbí. àwọn ọ̀fẹ́ ríran ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ń gba islam nù wọn tó bá gba islam wọ́n máa pé irọ́ làwọn ń pa ìwọ ọlọ́ọ̀sẹsẹ yé pé irọ́ lẹ̀ ń pa torí pé ńgbà tó ti jẹ́ mùsùlùmí ọpọlọ rẹ ò pé àwa ti mà kó tó pa gan pé irọ́ náà gbogbo lọ́jíkì yẹn tó ń kọ́ wọn ní sùkúl gẹ́gẹ́ bí ìgbà tó ń yẹn dírámà ebi nta ń kọ́ náà nù adúpẹ́ fọlọ́n. tọ́ wẹ́ẹ́ tó kúrẹ́jọ́ lọ́wọ́ tẹ́ẹ̀bẹ̀ ẹ̀dínì àti ìgbà tó máa mú àwọn òkú jáde kúrò nínú sàárè wọn láláàyè pẹ̀lú ìyọ̀ǹde mi ọlọ́run ta ló jí wọn lódodo Allah wọn ni anabi Isa alayhi salam ó máa ń pè wọn nínú àwọn sàárè wọn so yọ abẹ lọ́n olúwa rẹ̀ ó sì dìde pẹ̀lú yọ̀ǹda ọlọ́n wọn á gbẹ̀gbà ọ̀rọ̀ kan wá tí ò ṣe déédéé hàn wípé wọn máa wí àwọn orúkọ ọlọ́n báyìí báyìí báyìí báyìí nígbà tó bá wí òkú ó dìde gbogbo eléyàn kò ṣe déédéé kò sì dọ́gba kò fẹsẹ̀ rinlẹ̀ anábìyẹ isa wa jí òkú dìde ṣé gbogbo òkú ló jí ni yìí ṣe gbogbo òkú nígbà tó wá jí wọn táwọn òkú mọ àwọn bẹ láyé lónìí nàá Ah, àwọn kan jẹ́ àmì àmì ìgbà díẹ̀ náà ni pípé kò sí tọ́lọ̀ ò lè ṣe a sì ti mà náà kìí sùn nìkan nìkan tó ṣẹlẹ̀ tí báwọn èèyàn tó ti kú tó ti kú tó ti kú náà wà àbẹ́ẹ̀ màbẹ́ẹ̀ eh, alam tara ila al-mala'i min bani isra'ila alam tara ila alladhina kharaju min diyarihim wa hum ọlọ́ni wọ́n jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún wọ́n pọ̀ ikú ni wọ́n sá fún ọkọ ọlọ́lọ́hùnmọ́lọ́hù múùtù ọlọ́run á níbi tẹ́ ẹ dé gbogbo yẹn kú ikú tí wọ́n sá fún náà ló pa wọ́n thumma ahya lẹ́yìn náà lọ́lọ́run wá jí wọn dìde láyé mi yìí sì nǹkan tuntun ni pé ẹnìkan kú ó tún jí sí kò wá kú mọ́ni ó tún padà kú bákan náà ṣe bẹ́yìn náà rí ẹni tó gba ìlú kọjá tí gbogbo aráàlú ti kú tó ní báwo lọ́lọ́run ṣe jẹ́ àwọn eléyìí dìde lẹ́yìn ikú wọn fa amátahùlá lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́lọ́run pa ọ̀nà ọlọ́run bá jí dìde lẹ́yìn ọgọ́rùn-ún ọdún níjọ́ mélòó ló ṣe ó ní à hours díẹ̀ náà ni mo kàn lọ ẹ́ ọlọ́run ló ti lọ ọgọ́rùn ọdún oúnjẹ rẹ ọ̀kan omi tó gbé lọ́wọ́ táwọn tí ò tí wọnú ẹ̀ wáá ya ojú ẹ̀ dáadáa máa wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ tó ń gbé lọ́jọ́ yẹn ọlọ́run ò tí sọ di kẹ́tẹ́kẹ́tẹ́ ya ojú ẹ̀kọ́ ọmọ ohun tí ó ṣẹlẹ̀ ní máa ń wò ọlọ́run láṣẹ sí ọ́sàmì fáráyé kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn eegun bá bẹ̀rẹ̀ sí ní kóra wọn jọ wọ́n ń sọra wọn eegun tó ti kẹ́ fún wọ́n ń sọra wọ́n ń sọra wọ́n ń sọra wọ́n dìde káwọ́ eegun dìde wọ́n fẹ́ túlẹ̀ mọ́ túlẹ̀ sọ́mọ́nà fúhà láhmà ọlọ́run fẹ́ràn bò ó ah, ah, kẹ́tẹ́kẹ́tẹ́ mi ni bó bá jẹ́ pé kọ̀ọ̀kan lọ sọ pé ah, àbí wọn náà kọ́ ni àjà pé èmi náà ni. èmi àtsá náà ni subhanallah ńgbà tó yẹ ó ní ah òun á gbà pọlọ ńlágbá lórí gbogbo nǹkan tó ń torí ẹ èèyàn kú èèyàn tún dìde láyé kó tó tuntun ẹnìkan wá ní òun sọ fún ẹ níbí ni pé Jesus anabi isa alayhi àní a anábì ah, tí wọ́n jí òkú ṣùgbọ́n náà ọba tọ́jọ́ dá gbogbo wa náà ló jí òkú jésù kọ́ ló dá jí abagbẹnu lọ abanisẹ jésù náà òun náà ní pọ̀pá kan tó fi lu òkun tó pín sọ́nà méjìlá no ok musa náà sùgbìrì ọ̀rẹ́ ń bẹ̀ ọ́. àwọn náà wá sọ fún pé ok ṣé ẹ̀yìn. wọ́n sọ jésù sínú náà iná òjò wọ́n ní no anabi ibrahim kọ́ alayhi salam iná òjò ṣé jésù kọ́ ọ bọnú omi omi ń sun jáde lọ́wọ́ rẹ̀ rí kò ṣẹlẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam omi ń dà tí gbogbo èèyàn sì mu tí wọ́n ń bò mu tí wọ́n ń bò ẹ̀bẹ̀ ṣé jésù òṣùpá ó pín sí méjì fún rí. tí abala kan lọ sí ìbùlà ọ̀rùn tábàlà kan lọ sí ìbùwọ̀ rẹ̀ táwọn èèyàn wá ń wo agbede méjì ní gbogbo àgbáńlá yìí áá ah, ah, kí ló ṣẹlẹ̀ lónìí. kò sànàbì tó ṣẹlẹ̀ sí àfànàbì wa tó àwọn nǹkan ìyàlẹ́nu tọ́lọ̀ ní kò ṣẹlẹ̀ kó wà nàbì kọ̀ọ̀kan kọ́ sọ́wọ́n dọ́lọ́. nǹkan fi hàn pọ́lọ̀ lọ́ràn wọn sẹ́yìn. bá pa wọ́n sẹ́yìn máa bi tó ti wáyé báyìí nìsín sẹ́yìn máa bi tí wọ́n ti ń pè lókùrọ̀ ibi tí wọ́n ti ń pè lókùrọ̀ nípa àwọn náà sọ pé irun tó ṣe àwọn lè ṣe ajẹ́ pé ṣíṣe tó ṣéun kì í ṣe nǹkan bàbàrà àbẹ́ ìfura bẹ́ẹ̀ wípé ọ̀làjú afọ́jú àwọn náà ṣetán láti làjú afọ́jú wọ́n ń janrọ́ owó adẹ́tẹ̀sán àwọn náà ṣetán láti wọ adẹ́tẹ̀sán wàláhì téèyàn ọba jẹ́ pọ́lọ́ ọba lọ́ba ràn lọ́wọ́ gbogbo tí ń sọgbọ́n ní ọmọ jáságọ̀ àwọn rò pé bóyélé yẹn àwọn fi ń gbógo rẹ̀ yọ ni àwọn ọmọ pé tó túmọ̀ sí ni pé àwọn ń pè ní òpùrọ̀ torí pé mọ́jísà tó bá ṣẹlẹ̀ gbọ́ wà nẹ́bì yóò ìpọ́lọ̀ ló ṣe léyìí tẹ́ ẹ bá pọ́lọ̀ kọ́lọ́ rán mi níṣẹ́ ẹ̀yin náà ṣerú ẹ̀ kí wọ́n làwọn ṣe nísìn wọ́n làwọn lè ṣerú ẹ̀ tó ti pé rọ́ọ̀ni o ọ̀jẹ̀ bá wọn. ọlọ́ni wa idh kafaftu bani Isra'ila an tó rán wọn létí ìgbà tèmi ọlọ́run ọba wa tí mo gbọ́ tí mo gbọ́ kó lọ́wọ́ àwọn ẹni bú àwọn ọmọ Israẹli wá láti sí ọ léṣe wọ́n wá láti sí ọ ń sùtà nígbà tí mo gbọ́ kó lọ́wọ́ wọn idh ji'tahum bil bayyinat nígbà tó mú àwọn ẹ̀rí ọ̀rọ̀ tó múnádóko wá bá wọn. فقال الذين كفروا منهم táwọn كسرين nínú wọn sọ yìí pé in hadha illa sihrun mubin gbogbo tí ń ṣe òpìdán lásán ní idán tó hàn ní tí ń ṣe bẹ́ẹ̀ sì pànàbì yìí sànù gbànà tọlọlọrun sí tẹ́lẹ̀ náà tọlọlọrun ànábì Musa Isa sí àwọn ọmọ Israẹli ni àwọn náà wọ́n sì pè é ní kíni òpìdán rán wọn létí ìdẹ̀ra tí mo ṣe fún ọ nígbà tí mo gbọ́ kúrò lọ́wọ́ wọn nígbà tó mú àwọn ẹ̀rí tó múnádóko wá bá wọn nípa ṣíṣe ọ́ lánàbì ṣíṣe ọ́ níránṣẹ́ tí wọ́n pè ọ́ lókùrọ̀ tí wọ́n sọ pé pìdán ni ọ́ wọ́n sì ń gbìyànjú láti pa ọ́ wọ́n ń gbìyànjú láti kàn ọ́ má gbélébù ọlọ́run gbàálà àbí ọ̀gbàálà ibi ìlọ́lọ́run ti sọ pé ó gbàálà o ẹ̀yìn sì ni wọ́n ṣe kí ni ọlọ́run nìkan sọ fún kálukú kọ́ gbọ́njọ́ náà àṣírí àgbélébù ọlọ́run ló ń gbálà ìwọ ni wọn gbálà tí mo gbà ọ́ là tí mo gbé ọ lọ sókè sọ́dọ̀ mi tí mo sì fọ ọ mọ́ kúrò nínú dọ̀tí wọn tí mo gbà ọ́ là kúrò nínú aburú wọn eléyìí ń túmọ̀ sí pé ọlọ́run ọba wa ó ń ṣe bẹ́ẹ̀ ó ń fi ìdẹ̀ra tó ṣe fún anabi Isa ó ń ṣe ìyàrá lórí ìdẹ̀ra tó ṣe fún un bẹ́ẹ̀ ni ọlọ́run ọba lọ́ba àrègùn ọlọ́run ọba lọ́ba àrègùn nìkan lọ́tọ́ sí torí pé ta ló ṣe gbogbo ń tà ní fún wa ọlọ́ àmì èèyàn ìrègùn kí ló fẹ́ ṣe pé kí ni ọlọ́run ọba gbé lọ sí sẹ́mà ọ̀là kúrò lọ́wọ́ wọn ọlọ́run ọba tún ní rán wọn létí wa idh awhaytu ila al-hawariyyin ní ìgbà tí mo ránṣẹ́ sí àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí mo nù wọ́n mo nù wọ́n wípé an aminu bi wa bi rasuli ẹgbẹ̀mí náà ẹgbàmí àti òjíṣẹ́ mi ẹgbà wá gbọ́ ẹgbẹ̀mí ọlọ́ngbọ́ ẹ sì gba ìránṣẹ́ mi ta ni anabi isa alayhi salam ẹgbà wá gbọ́. eléyìí náà ìdẹ̀ra ni tọ́lọ̀ ní kánábì yìí sọ́tún sọ fún gbogbo èèyàn jọ gbẹ̀ndà alqiyam ọlọ́wọ́n ba ló nu àwọn ọmọlẹ́yìn anabi isa àwọn ẹni tí wọ́n jẹ́ sàábì rẹ̀ àwọn náà ń pè ní hawariyun àwọn tí wọ́n jẹ́ ni rẹ̀ gángan ọlọ́run ló nù wọn pé ẹ gba ọlọ́run gbọ́ ẹ sì gba ànábì Ìsá táwọn fi ya aláyàkókò nàkítọ́ takò tọ eléyìí kò túmọ̀ sí kọ́ lọ́n sọ àwọn náà lánàá bí o pé mo ṣe wáàyí sí wọn ṣe wáàyí irú ṣe sáwọn o ọlọ́run nù wọn ìyẹn ni pé nítorí o ṣe wàhálà kó tó mà ọlọ́run kà sí sí ọlọ́kàn eléyìí ọ̀sọ́dà nàbì gẹ́gẹ́ bọ́lá ṣe sọ nípa ìyá nàbì Isa nàbì Musa wa awhayna ila ummi Musa an ardi'i fa idha khifti alayhi fa alqihi fil yammi wa la takhafi wa la tahzani inna radduhu ilayki wa ja'iluhu minal mursalin. àti nígbà tí a nu ìyá nàbì Isa nàbì Musa tá a nu èsì pa aràn mọ̀lẹ́kà sí torí rẹ̀. àwọn apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bíi Ibn Hazm àwọn ń sọ yìí pé ànábì wà nù àwọn obìnrin náà torí kọ́ ló ń sọ pé ila ummi Musa irú àwọn Ibn Hazm àwọn sọ pé ànábì wà nù àwọn obìnrin irú rẹ̀ wà ní àfẹ́ àdámà làwọn náà wà lọ sàlẹ́sà tí wọ́n fi kọ́ tóra nubuwa táwọn náà fi sọ pé ànábì wà nù àwọn obìnrin náà nítorí pé àwọn Islam fún àwọn lẹ́tọ́ àwọn àwọn wá wípé ah, àwọn ànábì obìnrin náà wà anabi atu kò anabi atu. tó eléyìí ọ̀rọ̀ Ibn hazim ni kò sí lágbára. tọ́ wa awhayna ila ummi Musa eléyìí ò túmọ̀ sí anabi ya yẹn nípa àánú ọlọ́run ọba ó fìyàn mànà pé báyìí ni kò ṣe tó kò sì máa lórí àwọn tọ́lọ́ ti fún wa rò ẹni tó wà láì jẹ́ pé wọ́n rán màláìkà sí bí báyìí ni kò sí ó sì rí pọ́kàn rẹ̀ balẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ náà ni a sì ti mà pé kò sánàbì nínú àwọn oyin náà kò sánàbì oyin ọlọ́run bá ní wa awha rabbuka ila nahli an ittakhidhi min aljibali buyuta pé olúwa rẹ̀ ó nu oyin ní màá ike kọ́ máa kọ́lé sórí àpáta ṣé màláìkà Jibril lọ́lọ́run aránṣẹ́ àwọn oyin fẹ́yìn náà dà rárá o. so irú rẹ̀ náà ni wa idha uhaytu ila al-hawariyyin ọlọ́run ló ránṣẹ́ sáwọn hawariyyun kí gbogbo wọn sọ pé àwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n sì láwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n láwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ nínú àyà mi àbí <coughs> nínú àyà yìí wa idha uhaytu ila al-hawariyyin an aminu bi wa bi gbàtọ́ lọ́run ránṣẹ́ sí wọn. ẹgbàá mi gbọ́ ọlọ́run nù wọn ó nù wọn ní mà pé kí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ kí wọ́n gbà nábì sọ pé amen agbàgbọ́ o. Wọ́n shahada bi annana Mùsùlùmí. ìwọ náà wàá jẹ́rìí sí wa anabi musa anabi isa ipa wa náà ń kọ́ mùsùlùmí ni wa. ẹ̀rí kan nù nínú àwọn ẹ̀rí tí ń gbogbo olóríire láyé tí ẹ̀sìn tí wọ́n gbélé ayé ṣe àwọn èèyàn anábì wo lọ́lọ́ sọ yìí anábì Ìsá tí wọ́n ń pè ní Jésù ọlọ́run ní ànú wọn pé kí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ kí wọ́n gbọ́ anábì ọlọ́run gbọ́ wọ́n sì sọ pé àwọn gbọ́ ọlọ́run ọba gbọ́ àwọn gbà wà anábì Ìsá náà gbọ́ wọ́n anábì Ìsá wá bá wọn jẹ́rìí sí bí annana mùsùlùmí wípé mùsùlùmí là wà ẹ dákun sàábé òun jẹ́ mùsùlùmí anábì wa ń kọ́ kí lóun ọba jẹ́ sàábẹ̀ Ìsá sáńpẹ̀ Jésù ó ní jẹ́rìí sí ìwọ́rọ̀ Jésù pé mùsùlùmí làwa kí wọ́n á ní Jésù náà bá jẹ́ ta ló wá mú ìsìláàmù náà wá fún wọn ta ló gá wọn sèpá nàbí Ìsá náà ni ta ló mú ìsìláàmù yẹn wá fún wọn àjẹpá nàbí Ìsá náà tẹ́lẹ̀ yìí wọ́n túmọ̀ sí pé alihamudulilayi kọ́kànlẹ́ mọ́ balẹ̀ ń pọ̀ jẹ́ mùsùlùmí gbogbo àwọn anábì ọlọ́run mùsùlùmí ni wọ́n tí wọ́n náà rá anábì ibrahim aleyhisselam ó tún sọ fáwọn ọmọ rẹ̀ kó tó kú anábì yakub aleyhisselam òun náà sọ fáwọn ọmọ rẹ̀ kó tó kú ẹ gbọ́dọ̀ ọlọ́run inna allah astafa lakum ad-din fala tamutunna illa wa antum muslimun ọlọ́run ti sẹ̀sẹ̀ ẹ̀sìn kan fún yín náà ní alẹ́sìlám ẹ gbọ́dọ̀ gbà láti kú láì jẹ́ mùsùlùmí nílẹ̀ ìjẹ́bi tá a dùn oṣù lónìí báyìí à ń kó sọ alọ́kan nínú ẹni tí wọ́n là níjọ́ gbẹ̀ndà alqiyam kó sọ alọ́kan nínú ẹni tí wọn gbé jìnnà síná tí wọn mú aljanna ọlọrun ọba là ń nínú àánú rẹ kó sọ nínú ẹni tí ó ní ìgbàgbọ́ òdodo tí gbogbo àwọn wa tí ó sì gbà wọ́n tí ò ní láàrin wọn pélé kò sí nínú ìgbàgbọ́ àwọn mùsùlùmí gbogbo àwọn gbogbo àwọn anábì kó wá sí wa lọ́kàn nínú ẹni tí ìgbàgbọ́ òdodo yìí tí ó wúlò fún lọ́la gbẹ̀ndà alqiyam subhanakallahumma wa bihamdik ashhadu an